oníbòrò ni ẹni tí ó fẹ́ darapọ̀ mọ́ ẹni tí ó ń dá sọ́láàtì tí wá sí ojú apá òkú rẹ̀ títí wọ́n fi ṣe ìsọ̀láàtì nǹkan ṣé ẹni tó ń bẹ sí náà nígbà. ó yẹ kí ó ṣiṣẹ́ ìjọba ọkọ rẹ̀ wá jáde láyé wọn kú láǹfààní láti ṣiṣẹ́ lẹ̀ lọ́sẹ̀ nígbà rẹ̀ báwo ló ti jẹ. wọ́n ní ẹni tí àwọn àwọn ní owó tó pọ̀ tó lè jẹ́ halal ìwé lè fi gold àbí silver ṣe àdá àti tábìlì tó máa jókòó. wọ́n ní irú aṣọ wo òun ni àṣàrí àti àtìbáàdì. Àwọn oníbèrè bẹ̀rẹ̀ pé látàrí pé weather change lè bí ten minutes to six òun ni Sọlá tó dájú wọlé wípé ṣé àbẹ̀wò ẹ̀ náà àtúrò parí. Náà ló máa fi ọ̀rọ̀ sọ̀tọ̀. Ẹgbẹ́ títọ́ ọ̀pọ̀ látàrọ̀. Wọ́n tó mọ́tò sí ìlú ètò sí ètò ìkọ̀rọ̀. Àwọn ilé ìwọ̀n wà. Ìgbèrè ìjọ ìṣòro ọ̀pọ̀. Ó ti wá jẹ ọwọ́ sọ́tọ̀ àwọn ìtọ́ àwọn òbí ìjìnlẹ̀. Ṣé yóò tí ó ń já àwọn ẹ̀yẹ́ padà? Ìyẹn ìjọba ìwà parí àti ikú tó ń lọ ọlọ́pàá àtàdá. Thank you ìbéèrè náà tó ti lọ́wọ́ ọ̀gá náà ní tó ń sọ̀rọ̀ nípa ẹni tí ó dé ní ẹni tí ó ń sọ pé nígbà ìgbà ìṣe ọ̀rọ̀ náà nígbà nígbà nígbà nígbà. ṣé ẹni tí wọ́n gbé ní ti ń lọ́wọ́ ṣé aláàfin fún ní àwọ̀ ni ó ń lò fún ọkọ̀ ìgbàkàrà àmì ètò ìṣúbíyà sí aláàfin ọ̀nà ẹlẹ́sìn ìgbàkàrí yọ ṣé ẹ̀wọ̀n ní bàbá ìjọ àdìgbò ẹni tó bá ti wá ní ìmọ̀ sígbà tó wá lọ sí tó bí tó fi bíbà lọ tó wá padà ní tó kó ní ìgbò ṣé ti bíbà tó ẹ̀jẹ̀ sílẹ̀ tí ó ba ìyá mi kanan tiga etc. Kaki lidah. Sebab kanan itu. Sebab kanan itu energi ujian satu. Owa pada masa itu mungkinnya. Satu di tanah jahat. Yang ujungnya. Kita belum memiliki sesuatu. ẹni tí wọ́n ń gbìn ẹ̀rọ ìmọ̀ tó wá ní kìí ṣe oṣù mara tí òkú tó lọ bá yọ ní ìdìbò ìlànà ti ìdìbò sí ipò kù. Ṣé o báwo ni ìrọ̀rùn ó lè sáré ṣe ìdìbò nílẹ̀ ọ̀pá ìmọ̀ mi ní oṣù tàbí òní rákà? Àwọn ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Pẹ̀lú ọ̀pẹ̀rẹ̀. Àti ìbàtẹ̀ ní àníyàn alẹ́ tó wá jẹ́ pé ó fẹ̀ wá sí nígbà tí kò ní láǹfààní àti jẹ ṣàfihàn. Ṣé ìyá mi ṣe wà ní àlàáfíà àkókò rẹ̀ ní àníyàn láti alẹ́ ìjọba? Ìbéèrè mi ni pé ẹtí àwọn méjì wọ́n bá sọ̀rọ̀ lọ́yẹ̀ nìkan ó bá rákà méjì bóyá nínú sọ̀rọ̀ lára ogun rákà mẹ́rin. Ìgbàtẹ́lẹ̀ bẹ̀ bá dé, ó wá tó fa ìlẹ̀kẹ́ sẹ́yìn tó jẹ́ pé ní ó padà bá rákà kan lẹ́yìn náà. Wọ́n wá ti gbọ́ fọ́ ọ̀hún ọ̀jọ̀ ní ìjẹ́ tó ní àti kí rákà kan lẹ́yìn ìwọ̀n bẹ̀rẹ̀. Ìbéèrè ni pé àwọn méjì wọ́n bá wọn àgbà àtọ̀ láti fi lẹ́yìn náà. Àwọn méjì yẹn bọ́lá nìkan bá méjì nìkan bá mẹ́ta. Lẹ́yìn ìgbà tẹ́lú mi wá dé tó náà fẹ́ kó wá jọ ìwọ̀n. Wọ́n wá fa ẹnìkan lẹ́yìn náà méjì náà ló bá tọ̀lá ní ìlẹ́yìn náà nìyẹn. Bí wọ́n fẹ́ tọ̀lá àwọn, wọ́n wá tó lọ fún ọmọ ìjẹ náà ní. Ọ̀dọ́kùnrin ọkọ Ọmọ tí ó jẹ́ lò tó bá fẹ́ fún irú àwọn bẹ́ẹ̀ nìkan tí yóò fún wọn ní pé àwọn náà fún wọn nìkan ọ̀gá dání àbí kó fún àwọn tó fẹ́ ń fún wọn. máa dúpọ̀ wá ìbéèrè tèmi ní pé ọjọ́ ọ̀sán máa ṣe ọ́gbìnà àgbàsímọ́là tí ìyọ́bù bá mọ àdúrà yẹn ìjẹ́ pé ẹgbẹ́ béèrè ní báyọ̀ ní akẹ́kọ̀ọ́ yálà bóyá ó wà ní yunifásitì ní ilé tí wọ́n ṣe wáyé tí ẹ̀dáàmù ẹ̀rọ afọ́fún ní Ẹni tí a ń gbàgbé kí wọn, wípé kí wọ́n gba àyíkalẹ̀ fún èèyàn, àbílá bí lágbé àgbàlagbà, bí kí wọ́n gba ẹ kí wọ́n gba àyíkalẹ̀ fún nípa pé kí wọ́n gbé tó fóònù. Ọ̀tọ̀ wa. Ọ̀tọ̀ wa.

pé àwọn ti gbàgbà ní àwọn ìlú. Wọ́n ní ẹ̀fọ́ àwọn ní ìmọ̀ràn. Ẹni tí ẹ̀kọ́ rẹ̀ sọ fún pé ó gbọ́dọ̀ máa sọ ọ̀kan tí òun bá fẹ́ fún ìyàwó alákọ̀ọ́kọ́. Ní ọgbọ́n ní ìbéèrè wọn pé ọkọ̀ pa aláṣẹ kejì sí àwọn àwọn ọmọ bá ti fún ìṣẹ́ náà tó gbọ́dọ̀ máa ṣe fún òun. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú ètò wa múdàní ọ̀ṣọ́ ti ìlú Ìbàdàn lórí twenty seven ṣàbẹ́n ìjìrà fourteen forty seven lẹ́yìn tí ó ọjọ́ kẹẹ̀ẹ́dógún miladi abiyasi february miladi two thousand and twenty-six. àmọ́ ìfọ̀yìntì táwọn béèrè tó wà lẹ́yìn kẹ́hìn bí ìgbésẹ̀ àkọ́kọ́ fún àwọn àdúrà lónìí. wọ́n lẹ́nu tó bá dúró ní apá òsè imam tí ó sì ohun kan pẹ̀lú imam sí ni. apá òsè ló sì dúró sí láti bẹ̀rẹ̀ sọ́lá títí dé parí ẹ̀ kí ni ìdájọ́ sọ́lá tó. sọ́lá tó rẹ̀ lálàáfíà ìwọ̀n tó ṣe ọ̀dà. nítorí pé gbàtà nàbì sọ̀rọ̀ láàbì sẹ́lẹ̀ tí ń sẹ̀sọ̀ láti ní òrùjọ́ kan tí abdullahi bin abbas radiyallahu anhuma tó wá dúró lápá òsì ànábì sọ̀rọ̀ láàbì sẹ́lẹ̀ ó dúró títí táwọn ẹni fi yí kúọ̀ lápá òsì sápọ̀tì ó tún wá nínú hadith kan pa nàbì láti lóru sàhábì kan wọ́n pe orúkọ rẹ̀ ní jáde ọwọ́ adúró sápò sí ànábì sallallahu alaihi wasallam ó dúró títí táwọn ẹbí fi yí kú lápò sí sápò tó ń tẹnu ẹ̀ sàhábì ní túndé wọ́n pe orúkọ tiẹ̀ ní jẹ̀bà òun adúró lápò kan ti ti jábìrì kú ọwọ́ àtẹlẹ̀ yìí pé èkíní kejì máa mú tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọ̀tún àtòsí ànábì ni wọ́n dúró sí ànábì wà láàyè ànábì wa mú ìkíní kejì wọn ó tì wọ́n sẹ́yìn. àwọn olùmọ́ni ìgbà tí wọ́n parí ìsọ̀lẹ̀ ànábì ò sọ fẹ́nìkẹ́ni nínú àwọn ènìyàn dúró ibi tí ọ̀yẹ́ kí wọ́n dúró lọ́wọ́ ọgbà tí wọ́n ti dúró kíkẹ́ kí wọ́n tún sọ láti ṣe. eléyìí jẹ́ ẹ̀rí lórí pé tá a bá dúró níbi tí ọ̀yẹ́ ká dúró nínú sọ̀lá bí ọ̀tún òsì ìmáàmù a lọ dúró ní òsì rẹ̀ nígbà tó yẹ ká dúró lọ́tún rẹ̀ wọ́n lé lẹ́yìn kọ̀ bá sọ láti jẹ́ kódà kó ṣe wípé ibẹ̀ náà la dúró tí sọláàtì ti parí nítorí pé sọláàtì kan ò lè lálàáfíà nígbà tó bá gbé ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dà tó bá gbé ibi tí wọ́n dúró sí níbẹ̀rẹ̀ ọba sọláàtì wọn jẹ́ a ò lè má sọláàtì tó kù lórí sọláàtì tó ti bàjẹ́ káwá pé gbogbo sọláàtì ní sọláàtì tó lálàáfíà bí ìtẹni tó dún wájú imam kọ ẹni tó bá ti lè dúró níwájú imam láì kò sí ìdíwọ́ tó lè múni ṣe bẹ́ẹ̀ sọlá tó onítàn bàjẹ́ ṣùgbọ́n apá òsì rẹ̀ ló dúró gbàtọ́ ẹ̀kọ́ dúró lápá ọ̀tún sọlá ti rí ọ̀bàjẹ́ ṣùgbọ́n tó ṣe ọ̀dà ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́pàá wọn kú wọ́n sì ń ṣiṣẹ́ ìjọba ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wọn gbà wọ́n lọ sopó fún ọkọ wọn tó ṣẹlẹ̀ yìí báwo ni ẹni tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú òfin Allah eléyìí tí ó fi tú láti wá ipa gbọ́dọ̀ sopó lẹ́yìn ikú ọkọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn ṣe ọlọ́ọ̀hún ní ẹ̀ṣẹ̀ ńlá dandan ìníká ṣe okó kìí ṣe dandan níká ṣiṣẹ́ nítorí pé nínú àwọn nǹkan tí ọba yẹn lẹ́rù pẹ̀lú ìhùwàsí àwọn èèyàn tiwa òní pé wọ́n fàlà fáyéjọ àlùkìyàmà lọ wọ́n ka iṣẹ́ tá a ṣe tí ó kan tí ó fi di èjì wọ́n kà kún ju níta ṣètà ti wà lìjánà lọ. ìmọ̀ tí gbogbo wa sì ní pé ilé ayé yìí nǹkan tí máa tán ni bọ́ fẹ́ kó ṣe pé ilé ayé náà láti ṣe ṣètà ti wà lìjánà. torí ẹ ọkọ rẹ kú dandan tó láti ọ̀nà ní kò sopó lẹ́yìn rẹ̀ mo ń ṣiṣẹ́ wọn fààyè gbà mí bí iṣẹ́ mi ń tajà ọjà mi máa ń yá wètèwètè pàápàá jùlọ tí mo bá wà ní ṣọ́ọ̀bù tí n bá sí ń bẹ̀ gbogbo nǹkan dàrú àwọn tí wọ́n mú sọ́ọ̀tì mi wọ́n lè ṣàtara pé màá wá kí wọ́n gba gbogbo oníbàárà má mi lọ́wọ́ báwo wá nìkan yẹ kó gbà láti kù nítorí pé tí wọ́n bá kú gbogbo ẹ náà wọ́n gbà mọ́ lọ́wọ́ torí eléyàn lọ hajj kò ní lọ hajj nítorí pé gbogbo nǹkan lé ayé tó fojú sí ọ̀bọ̀ ọmọ lọ́wọ́ torí ẹ̀ka kíyè sára dandan òun náà ní kò sopọ̀ ó sì dájú pé iléeṣẹ́ ìjọba kan bẹ ní nàìjíríà yìí tí wọ́n á sọ fún ọ pé kọ́ ọmọ sopọ̀ lẹ́yìn ikú ọkọ rẹ̀ nǹkan táwọn sọ fún ọ ni pé tí kò sọ́nà tẹ́ lé gbígbà tó fi lè máa wá kọ́dà kọjá half day ọ̀gá tó wà ń bi iṣẹ́ wọ́n máa bá ti kọ́bà rẹ̀ lọ́ọ̀bì àwọn afáàrin léèrè àbí kò sọ pé ìgbà tó ti sọ pé kò lè ṣeé ṣe àfi kọ́ ọmọ wà rárá rárá ìjọba ò ní fún ọ lówó oṣù gbà tó o bá fi wá kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ fún tó bá ti pọ́ parí oko rẹ̀ ó padà sẹ́nu sẹ́rẹ̀ tẹ̀lé ẹ̀ ní àmọ́ pé ọ wà á fún iṣẹ́ lọ́lá lórí nǹkan tí ọwọ́ tọ́lá bọ̀ ọlọ́run kọ́ gbọ́dọ̀ sí i àtọ́ba ṣe bẹ́ẹ̀ èèyàn ti wù ọ̀daràn ńlá lẹ́yìn náà a lè wà lẹ́nu tẹ́tà wà kọ̀ láti ṣẹ́ńtì ọlọ́run ní ká ṣẹ́ńtì orí ikú ọkọ wa kọjá ike ẹnu rẹ̀ náà là wà àsìkò kó yẹn ò sí pé ikú bá pa wa náà kí la fẹ́ sọ fún ọ̀lọ́ tẹ́lẹ̀ já kíyèsára nǹkan tí ó tàn láyé yìí a ò gbọ́dọ̀ tìtorí ní tí ó tàn kájẹ́ kí nǹkan tí ò ní tán kọ́ bọ́ sọnù lọ́wọ́ wa. wọ́n lẹ́nu tó lówó owó tabua owó ibú àyà. pàtó lọ́wọ́ sọ pé wa amma bi ni'mati rabbika fahaddith ìdẹ̀ra tó lọ́wọ́ ṣe fún ọ báwọn ti sọ̀rọ̀ má jẹ́ abaragbóore pamá nítorí káwọn èèyàn má bàa rí oore yẹn pẹ̀lú ẹ kẹ́ni tó fẹ́ tọrọ ọ̀ràn lọ́wọ́ wọ́n má bàa mọ̀dọ̀ rẹ wá lórí tọ́sẹ̀ lómi ìdáhùn yẹn o nítọ́sẹ̀ lómi ìdẹni tí ń gbé ìdẹ̀ra tí ọ̀wá òṣè fún pamánu èsì pé ń bẹ̀rù olójúkójú ọmọ ba ìdẹ̀ra jẹ́mù lọ. àmọ́ ń gbé pamọ́ nítorí tí àwọn èèyàn tí ò rí jáde tí wọ́n bá rí pẹ̀lú ìdẹ̀ra ó súnmọ́ kí wọ́n gbé ìgbà ìtọrọ ìsàánú ẹni wá sọ́dọ̀ rẹ̀ kíkọ sàánú àwọn òun ti fẹ́ sí torí ọmọ wọ bàtà tí wọ́n fi wá bàtà fìlà tí wọ́n fi tọrọ fìlà ẹ̀wù tí wọ́n fi tọrọ ẹ̀wù torí kọ́ mọ́ bàa sàánú anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì ní ìnàmá kì í nínú àwọn ẹrú àfàwọn tó bá lànà. tí wọ́n ń bẹ nínú nínú pé mo máa ń tí ọgbọ́n ṣe fún mi lórí kí wọ́n á máa jókòó lórí àga gold orí àga silver fara o kò sí nínú pọ́n mọ́ lórí. torí pé tí wọ́n bá ṣe báyẹn o ti dán nakúnà ọmọ ya ṣe ìpàn. nítorí pé òfin ṣẹ̀rí àwa ó kọ̀ fún wa láti máa lo wúrà àti fàdákà ní lílò tí ó tọ́ka sí wípé ó ń ṣe fùkẹ́. Torí ànábì sallallahu alaihi wasallam ni ẹ gbọ́dọ̀ mú mi nínú kọ́ọ̀pù gold. Ẹ ò sì gbọ́dọ̀ jẹun nínú abọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni fàdákà. Tí wọ́n ní láyé ń bí, tí wọ́n ní lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàm. Ṣé ìgbà tí ń gbọ́dọ̀ fi wọ́n jẹun ń gbọ́dọ̀ fi wọ́n mumi tí ń gbọ́dọ̀ ní wọn rárá o lè ní wọn ṣùgbọ́n ò gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ náà làga gold bẹ́ẹ̀dì gold bẹ́ẹ̀dì silver àga silver o lè ní ṣùgbọ́n ò gbọ́dọ̀ fi jókòó nítorí pé kí ni kò sí tàbí ṣùgbọ́n tí èèyàn bá ń serú ẹ̀ yóò máa tọ́ka sí àpẹẹrẹ ìwà gbéraga mọ́tòmọ́tò alágbẹ̀rù parí yóò sì mú kí ọkàn àwọn ẹni tí ò ní tí wọ́n fi lórí tó jókòó lórí irú rẹ̀ ọkàn wọn máa rọ́ dànù wọ́n sì jẹ́ ẹni tó ti kí wọ́n rora wọn pin irú ayé wo làwọn wáyé ayé tó ṣe é pé àwọn ò rí kọ́ọ̀pù stainless àwọn ò rí fi mú mi wọ́n á fi ti góòlù òun fi mú mi àwọn kò rí àga pákó àwọn ò rí ti jókòó wọ́n jókòó lórí àga góòlù torí ẹ̀ òfin ṣẹlẹ̀ àní ó lé ní àmọ́ gbọ́dọ̀ lò torí àwọn sọ pé a ní ọ̀ gbọ́dọ̀ lò kò túmọ̀ sí pa sọ pé ọ̀ gbọ́dọ̀ ni. النهي عن الاستعمال ليس نهيا عن الاتخاذ máa ń lò kò túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ni gẹ́gẹ́ bí àgé èèyàn lágé gold èèyàn lágé silver kò sí nítorí burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríyà túmọ̀ gbọ́dọ̀ lò èèyàn ní kí aláǹfààní tá a ní tá a gbọ́dọ̀ lò owó ni owó ni torí pé sábà ó tuntun lọ́la tí nǹkan bá ṣe bí à ń fẹ́ rí fún yín ẹ gbé lọ́jà kẹ lọ́tà náà tẹ̀mọ̀ pé wọ́n sọ di owó ńlá fún yín àmọ́ ọ̀gbọ́dọ̀ lò ẹlẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. wọ́n ní aṣọ ni wọ́n pè ní alharir aṣọ ni wọ́n pè ní adibaj tó ó tún láwọn orúkọ míì gbogbo ẹ̀ harir náà ni ṣùgbọ́n harir oríṣiríṣi. Harir ìtumọ̀ rẹ̀ lédè tó súnmédè wa òun náà ni a sọ sílíkì sílíkì yẹn ṣe Yorùbá ẹ̀rọ ká gbá wà ní aṣọ di Yorùbá ni aṣọ sílíkì òun ni wọ́n ń pè ní harir. Tẹ́ẹ̀ bá rírí tẹ́ẹ̀ bá wo táì táwọn èèyàn máa ń so mọ́rùn wọ́n máa ń so márùn ìwádìí fi hàn pé èyí tó pọ̀ jù nínú táì táwọn èèyàn máa ń lò aṣọ àárírì ni wọ́n máa fi ṣe pápá jùlọ ní tó bá rí ń jáde tó ẹni tí wọ́n máa dán ẹni tí wọ́n máa yọ tó aṣọ àárírì oní sílíkì olùwàsílẹ̀ wọ̀ fọkùnrin àlùmọ́ọ̀lì ó ṣe lẹ́tọ̀ọ́ fóbìnrin wa àájẹni tó ṣe pa lẹ́sọ̀ọ́ láti lò nínú àlùjáná kó ló akọ́mọ́sẹ̀ lè wà wá ṣùgbọ́n láyé ń bí ìkọ̀tọ̀. bí bá oríṣi àárẹ̀ mi wọ́n máa ń sọ pé ètò nípa nínú rẹ̀. gbogbo eléyìí kọ̀tọ́ tọkùnrin láti wọ̀ àmọ́bìnrin ẹ̀tọ́ ni fún ọ. kí ẹ bá ti ṣe rí látàrí yíyí padà ojú ọjọ́ ike alifajari ó ń wọlé lọ́pọ̀lọpọ̀ ní ìsìn ní agogo mẹ́fà kù díẹ̀ ṣé ìgbà tó wọlé bí aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́wàá ó kù ṣẹ́jú mẹ́sàn-án ó kù ṣẹ́jú mọ́kànlá méjìlá sígbà náà ni sàhóòrò tán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ ti dá sàhóòrò yín dúró kó tó dìgbà ń lọ yẹ wọ́n sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá dá sáàrì dúró sí ìgbà tá àlùfáàjàrí ọ̀yọ́ ìmà tó bí àkókò mélòó sàhábẹ́ni ìmà tó ń tẹ́wọ́n fi ka ọgọ́ta tàbí ọgọ́rùn àyà sixty tàbí hundred àyà ẹ̀sìn mọ̀pá àyà yàtọ̀ sí àyà àwọn àyà wà tó kúrú pẹ́kẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá a lè ti ka bí ọgọ́rùn-ún àyà tó àyà sì wà tẹ́tí láàrin ìṣẹ́jú mẹ́wàá a lè má ti kà ju àyà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń fi àlàfo sílẹ̀ láàrin ìgbà tí wọ́n ṣíwọ́ nínú jíjẹ sàárì sígbà tí alifájàrí ọyọ̀ àmọ́ tí ìdíwọ́ bá wà fún yàn téèyàn ò láǹfààní àti jẹ sàárì kó tó ti pé àlàfo wà láàrin rẹ̀ nígbà tí alifájàrí ọyọ tí alifájàrí bá ti yọ tàyọ ó ti dèwọ̀ pé ká jẹ nǹkan kan má eléyìí ó jábà. wọ́n ní ẹni tó wà nulẹ̀ tó wá rí tí ojú ọjọ́ tó dàbí ẹni pé kò sóòrùn lójú sámàmà ń bá kú sínú gbàtí ọ̀hún ajáde lọ́ba tó gbogbo yẹn kò sẹ́ni tó sínú ó sínú láago márùn ààbọ̀ àsìkò tó sì yẹ ká sínú agogo méje ó kù sẹ́jú mẹ́wàá ni ó kù sẹ́jú mélòó ráì fún ó kù wákàtí kan àti ogún ìṣẹ́jú ni wọ́n ti sí ẹnu kalẹ̀ láti ilẹ̀ ọ gbọ́dọ̀ nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀ ọ sàn yẹn padà lẹ́yìn rọmọba ẹlẹyìn jẹ báwọn wọ́n náà ti gbọ́ ike ẹni tó lóyún tẹ́kọ̀ọ́yún nìkan ló ní ọ̀ràn ẹ̀yà ni kó ṣe sòyà mọ̀rọ̀mọ̀bọ̀ àìwá lè ṣe kò sí ìgbàláyè fún láti bọ́ aláìní dípò rẹ̀ yọ ọ̀yà san padà ní lẹ́yìn rọ̀mọ̀bọ̀ bẹ́ẹ̀ làwọn ti gbọ́ nípa tẹni tí ń rema pé ìdájọ́ wọn kan náà ẹni tó wá lóyún lákòókò kan náà ti tún rè máa ń kọ́ ó lóyún ó ń rè máa àwọn lóyún ó ń rè máa ṣé Allah ò ṣàmójúkúrò fáwọn afọ abọ́ aláìní kò ṣàmójúkúrò fún torí Allah ọ̀pọ̀lọ sọ pé lóyún lẹ́ẹ̀kan náà kò sì máa rè máa mo rò pé yé wa ọ̀sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ alhamdulillah Allah ọba yọ̀ọ̀ba yóò bá gbé oyún rẹ̀ yóò sì bá tọ́jú ọmọ tí ń rè kọ́sá ti máa kọ iye ọjọ́ tí kọ̀ọ̀bá fi sọ́sọ́ yá gbogbo ẹ̀ ni ó ti lẹ́yìn Ramadan lẹ́yìn ìjọba. wọ́n ní èwo láti máa ṣírò zakatu wa ṣé góòlù ni tàbí sílvà torí wọ́n á ní góòlù ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ bíi eighteen point something million naira. Silver three point something million naira. Ètò túmọ̀ sí fún àwọn olówó pọ̀. Àmọ́tẹ́ bá ń sọ̀rọ̀ gold àwọn olówó ọ̀pọ̀. Èwo láàmú? Ìdáàmú òun náà ni pé ní orílẹ̀-èdè dára wá yìí kí wọ́n fi ń bá lò wà. Ṣé gold ni àbí silver? tó bá máa fi méjèèjì bá lọ ẹ̀ à problem. ètò túmọ̀ sí pé tó bá ti ní ìyẹn sọ́ọ̀bù sílvà ọbẹ̀ rẹ̀ sí yọ zakat. àmọ́ tó bá tí wọ́n sọ fún wa ife gold lásán làwọn fi ń bá lọ ẹ̀ ìta àmàdìsìn ó dìgbà tó bá tó ní ìyẹn sọ́ọ̀bù bọ̀. màánà ló tó já sí pé ọjọ́ lówó tí ó yọ zakat. ṣáájú eléyìí ẹ wà ní pẹ̀ntẹ́ lè yọ zakat fún yìí ẹlẹ́yìn ìjẹba. ó ní kí ni ìdájọ́ ká fi ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà tá à ń ṣe Ramadan tọ́tọ́ ká fẹ̀jẹ̀ sílẹ̀ a lè fẹ̀jẹ̀ sílẹ̀ nígbà tá à ń ṣe Ramadan ọba ṣèyàmù wa jẹ́ ṣùgbọ́n kíyèsí ó ní iye ẹ̀jẹ̀ tí wọ́n fà lára wa nígbà tá à ń ṣe ṣèyàmù tó yìí kọ́ wa báwo wá ní tá a máa ń ṣẹṣẹ yà irú ètò lè fà lára wa tó yẹ ní kọ́ wa nígbà tí a ṣẹṣẹ yà ó súnmọ́ pẹ́lẹ́pẹ́ tó máa ń farú rẹ̀ lára wa lásìkò tá a ṣẹṣẹ yà kó mú ìkọ́ wa. tó sọra sí nítorí pé olórí ilé èèyàn kìí ṣe tó fi bara rẹ̀ lẹ́sìn jẹ́ Allah sọ pé wọlé ẹgbẹ́ bọ́ pẹ̀lú àmàlẹ́kùn ẹ wọ́n fọ ara yín bara yín sẹ́jẹ́ ẹ mọ́ fọwọ́ ara yín bara yín sẹ́jẹ́ etí ọmọ tó tí wọ́n bá fà lára rẹ kò ní kó bọ́ kò sí wàhálà bẹ̀. ṣùgbọ́n ẹni tí ń sọ sùyàm kò bá jẹ́ Ramadan kò bá jẹ́ wọn gbọ́dọ̀ fẹ̀jẹ̀ sí la tó bá ti lè fẹ̀jẹ̀ sí lára sùyàm rẹ̀ bàjẹ́ kí ló dé nítorí pé ẹ mọ̀ pé oúnjẹ tá ń jẹ yọ gba oríṣiríṣi àwọn ìgbésí ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wa kó tó di pé èyí tí ó wúlò fara wa tára wa nílò yóò padà jẹ̀jẹ̀ tó bá jẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ti kókó fún oxygen ẹ̀jẹ̀ yìí oní ọ̀mọ̀ lọ láàrin ọkàn àtọpọlọ láàrin ọkàn àtọpọlọ tó ń túmọ̀ sí pé a wà ní abẹ̀mí a wà láàyè. torí ẹ wọ́n ní ẹ̀jẹ̀ gẹ́gẹ́ lóúnjẹ olóúnjẹ tó wúlò fara ó ti kẹ́ haram ní ká máa mọ ẹ̀jẹ̀ ọwọ́ àwọn àjọjẹ́ ó ní òun ti jíjẹ òun ti lórí wa ṣùgbọ́n wa ní tí máa padà dà náà ni ẹ̀jẹ̀ torí ẹ̀ wọ́n ní tó máa ti lè fa síyàn la lè fà á kúrò lára wọn fà sí ọ lára. Ṣé a lè dégò nínú ìgbà tá à ń soso yá? Ká sọ́ra fún ká sá fún ọ̀lẹ́sọ tẹ̀wọ̀n jù. Nítorí àdìsí ànábì sallallahu alaihi wa sallam tó ní afqara al-hajimu Ẹni tí ọba ní dégò àti ẹni tí wọ́n dégbò fún ṣé àmọ́ àwọn méjèèjì bàjẹ́. tó eléyìí ó yẹ kí arípa sọ́ra fún láàrin ìgbà tá à ń sọ síyá lẹ́yìn tá a bá sínú ẹni bá fẹ́ ṣe ó lè ṣe. àwọn ń jẹ sàárì alifájàrí yọ àbáwọn rí i pé alifájàrí ti yọ àti gbogbo ìgbà táwọn ń jẹun àlùfájàrí ti yọ ẹ kó ẹnu ró lọ́jọ́ yìí àmẹ́ ń san padà lẹ́yìn Ramadan gbogbo àwọn wí gbogbo ọmọ ẹ̀ka dènà rẹ̀ ẹ rí i pé nínú nǹkan tí Allahu azza wa jalla tó ràn wá lọ́lé lórí nínú ìsẹ̀mí wa lónìí òun náà ní pé nínú àǹfààní tí ìwádìí ìjìnlẹ̀ tó ṣe fún wa òun náà ni pé wọ́n máa ń ṣe kàlẹ́ndà ẹ̀ǹsàkìyàtò Ramadan ẹ̀ǹsàkìyàtò Ramadan yẹn ká àsìkò sínú ojoojúmọ́ nínú Ramadan wọ́n sọ fi hàn àsìkò tá a lè fẹ́ dàrí ń lójoojúmọ́ nínú Ramadan tẹ̀lé ọ̀dà bí kẹ́ ẹ ti dájọ́ Ramadan lẹ̀ o torí pé gbogbo ohun tí ò ṣe é sẹ̀rì làwọn aláìmẹ̀rí máa fi sẹ̀rì pé nánu ẹ̀yin náà sọ rárá ọ̀gbọ́n kankan yé. èyí pé àkókò sọ̀rẹ́ à àkókò wo làkókò sọ̀rẹ́ àti lè jẹ́ nǹkan bá jẹun àmọ́ fi wí o nígbà nǹkan bí ó ní bí àsìkò wọn ló súnmọ́ káká ìfẹ́jàrí ọlọ́la ẹ̀rùn kọ́lá òtúndè ẹ̀ á sọ pé Allahu a'lam ṣùgbọ́n ṣeéṣe kọ́ ìyá ọlọ́gbọ́n mẹ́ta kù sẹ́jú mẹ́ta kí ló dé torí pé lónìí àná ìjẹta ìjẹrin ó kù sẹ́jú mẹ́sàn-án ó kù sẹ́jú mẹ́wàá ó kù sẹ́jú mọ́kànlá ìní yọ lẹ́lẹ́yìn tí ọlọ́dún máa ń bèrè ọ̀gá ìbùwọ̀n pè é. rárá torí la òun. Tẹ̀gbẹ́ ń kọ àkókò Ìyá ti wàá sọ fún mi pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ìjọba kan àbà àbà àbà ẹ máa dín kù. Pàápàá ti àlàkalẹ̀ ti wà látọ̀dọ̀ ọ̀gá Anabi Muhammad fún báyìí ni kí ẹ ṣe tó bá rọrùn báyìí tí ọba tún rọrùn báyìí ẹ ṣe báyìí kò sí nǹkan mi. torí pé àlàyé tó ànábì ti ṣe ó ti kó gbogbo nǹkan nù. àlàyé tó ànábì ti ṣe ó tún fi hàn kó ṣeé ṣe kí n tẹ̀ wá kọ́ wà ń bẹ̀ àmọ́ àwọn àwọn ọ̀hún ẹ̀jẹ̀ rí. kí ló tó kù? tó ń ti pé ẹ̀ẹ̀rí ìgbà tó ti jẹ́ pé ọ̀wọ́ àwọn náà ni ò a ní wàhálà kankan ẹ̀sìn wa ẹ̀sìn tó rọrùn gan ni àfi téèyàn bá gbọ́ yé iná lèèyàn máa ṣe ní kọrínkọ̀dì. wọ́n lẹ́nu tí ń ṣe tọ́lẹ̀ tó sanra. ìmáàmù ti forí kalẹ̀ òun gbìyànjú láti lọ forí kalẹ̀ ìmáàmù tó ti gbórí sókè ó ti jókòó. báwo ni yóò gbìyànjú lópin ìgbà tí wàá pé ìmáàmù yun òun náà ni sàláàtì rẹ ti yá láyàjú àmọ́ lẹ́yìn nítorí sísanra tó sanra ní òjò rọrùn fún yóò gbìyànjú láti máa lé ìmáàmù mọ̀ kò ní jẹ́ kí àlàfo yẹn pọ́pọ́ lórí kí ìmáàmù ti kúrò ní foríkalẹ̀ ó ti jókòó ìwé ò tí ì lọ ó léwu. ó dáa kí á rí àpẹẹrẹ olùwàṣẹ̀dẹ̀ra fúnni lára ẹni. ṣùgbọ́n kì í ṣe pé bóyá akẹ́kọ̀ọ́ màmá sọ̀rọ̀ alẹ̀ fún pàfẹ́ sanra o. nítorí pé ńgbà mi ẹlòmíì kàkà sanra fún àpẹẹrẹ kó ń gbádùn rárá o. sísanra ńgbà ni àpẹẹrẹ pé òun mójútó àlàáfíà rẹ nìyẹn. torí ká àlàáfíà wa tẹ rí i báyìí kìí gbèjì sí àti amẹ́ni tó bá sanra lọ́wọ́ nípa àwọn kankan bẹ lára ó ṣe pé ó lè ṣẹlẹ̀ sára àti tètè rí tọ́jú sẹ́ni tó bá sanra kìí rọ̀ torí sísanra yóò dí àwọn nǹkan kan lọ́nà láti máa ṣiṣẹ́ bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ torí ẹ̀ ọ̀dà púpọ̀ ká máa ṣe àṣegbára gbóná wọ́n fẹ́ kó ti kéèyàn lè ṣe lójoojúmọ́ kéèyàn máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kéèyàn máa ṣe exercise ó pàtàkì. ẹ lọ sí áfíríkà táwa wà so àwọn nǹkan púpọ̀ wà tó yẹ pé ọjà ọyẹ àmọ́ pẹ̀lú ìṣe àtàtà àwọn èèyàn nǹkan mìíràn ni wọ́n túmọ̀ rẹ̀ sí. bí kápẹ́ ní ìsinmi báyìí èèyàn sáré láti bẹ̀rẹ̀ lọ sísàlẹ̀ àfáàmẹ́ ńlọ ńbọ ńlọ ńbọ ńlọ ńbọ ó sì wọṣọ sport òkòtò rẹ̀ gùn ó wá jẹ́ bàbá kan sẹ́mi kó gbogbo ata máa ń rí wọn lọ́nà díẹ̀ nu wa ni ó kì wọn ká máa mi ká rọ máa mi ká rọ ẹlòmíràn wọn kí ló tẹ̀lé sí bàbá ẹlòmíràn ti pọ̀ mọ́ pé kí ló tẹ̀lé sí dájú <laughs> nǹkan kan ṣẹlẹ̀ sí wọn bàbá máa yí àlàáfíà bàbá ti mọ iyì ká sọ ni bàbá ń pẹ́ kálàáfíà yọ bá wọn kalẹ̀ èyí nù ẹni pé àjẹun asọ́rọ́lẹ̀ àti nkankan ọmọ pé sára ẹ̀yọ́ ọmọ sára sára báwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ́ ń pèsè ọ lára. òbùkátà pé kọ́mọ gbára gbóná kọ́mọ lọ́kọ́ má bọ̀ kọ́mọ lọ́kọ́ má bọ̀ ó rí ogun tó ń là ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò jáde lára rẹ ó ní àlàáfíà tó pé. tòótọ́ àbá lè ṣe lẹ́yìn nítorí kọ́ mọ́ sọ wa lẹ́nu kọ́ mọ́ sọ wa ló kọ́ sí èsì tiwa ó kéré jù nù yàrá wa láàrin agboolé wa. ètò bá ṣe ṣe nínú exercise ká máa ṣe. nítorí pé sẹ́mi ọba gùn náà ó dá pé kó gùn lórí àlàáfíà ju pé kó gùn lórí ààrẹ lọ tí ẹ̀mí bá gùn lórí ààrẹ ìsẹ̀mí yẹn máa súnyàn ìsẹ̀mí yẹn súnyàn tó ní máa ti ń dùn mọ́ ọmọ láyé torí àbùkátà pé ká máa ṣe ìgbára gbóná ìtagbára adaka sọ àwọn tó ń sanra tó máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí táwọn ọmọ pèpè inṣàlá tòkò sínú rúpa ń béèrè irú béèrè yìí lẹ́yìn náà sábà ti mójútó àlàáfíà wa ọpọlọ gan máa ń ṣàp sẹ́ẹ̀bà ti fààyè lẹ̀ pé kéèyàn kàn máa sanra lọ ọpọlọ máa ń ṣàp kó lọ ẹlẹ́dàá kó gbàdúrà wa. wọ́n ní àgbo kan wà ó àgbo dìfẹ́nu sọ́tọ̀ àbí ọ̀tọ̀ àkọ́tọ̀ dìfẹ́nu wà ó àgbo yẹn wọ́n rí látàrí owó sábà nǹkan nǹkan ni wọ́n ní wọ́n ti ṣe ó ní tí máa ń ṣe fáwọn tí máa mú àwọn lè jẹ́rìí sí wọ́n ní tí máa ṣe wọ́n ní tí ṣe máa ṣe wọ́n islam òṣìṣẹ́ gbogbo tó mú tó ṣe ọba kan bàkà ọba fẹ́ gbó jẹ̀dí máa gbó jẹ̀dí ọba fẹ́ máa gbó bà máa gbó bà bí náà ni máa gbó náà àmọ́ dì sẹ́nu ìsẹ́nu báwò àwọn tá a mọ̀ tá a máa di irọ́ sẹ́nu báwò àwọn lárúbáwá Sudan àti lárúbáwá Yemen ohun tí wọ́n ti ṣe jù sẹ́nu tẹ̀ ń béèrè náà wọ́n ti ṣe tiwọn náà èrè sábà náà ni tó bá jù sẹ́nu àwọn àwọn asùnkú rẹ̀ wọ́n sòsùkà rẹ̀ sẹ́nu rẹ̀ ẹ̀rí pé tí wọ́n àtàlẹ́ yọ síwájú gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń bá a sọ bí ó ṣe yọ wájú nù yóò yí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yìí tí ì máa wọ̀n létí tẹ́ bá ti fi heart tẹ́ bá ti fi sẹ́nu. tí wọ́n ti fi sẹ́nu sudan náà lọ pé àárín mọ̀ ń gbọ́ báyìí ìyẹn ni pé ọpọlọ ti ń charge wọ́n ní nǹkan kan ti ń ṣe fún wa ẹ gbọ́dọ̀ mú. wọ́n ní àwọn bí àfáà bí àfáà ni wọ́n máa ń tà ń bí àfáà o àfáà wo ni ń fún un àbáwọn tẹ̀bílíìgì tó pé àwọn láwọn ní gbégbékúgbé ká tẹ gbọ́dọ̀ mú mú kú mọ tó tọba mú kùnú mú kùnú ìwà sẹ mú sóbò kò mú sóbò èwo làdì tẹn ọjọ́ ìbò ti ṣe jẹ wọ́n ní àdáníyàn látàlẹ́ a ti sùn àdáníyàn kó a ti sùn yàmù lọ́la a sì sùn. ṣé ìgbàláyè wà fún wa láti fẹsùn yá mu kápá tají lóru tó ń tipa àjẹsàrì. alẹ́ tí ó sọ ń bẹ̀ wọ́n sáà ní sallallahu alaihi wasallam sọ pé la siyama liman lam yubayyit an-niyyata min al-layl. alẹ́ sáà bí sọ ń bẹ̀ ó ní gbogbo àkókò eléyìí tó wà láti ìgbà tó ń fi wọ̀ títí tá àlùfáàjà ni ó fi yọ alẹ́ sáà gbà lérò ni ìyẹn ní kí ẹ ti lè sùn kí ẹ má dàníyàn ìgbà yóò wù tẹ bá tají nínú òru ó tó di fáwọn sọjà rí yọ ẹ lè dàníyàn tẹ bá ti dàníyàn á sọ pé ẹ dàníyàn lálàtò níta àgbàdo lónìí ìyẹn ní kí dàníyàn kó tó di pé àlùfáàjà rí yọ gbogbo ẹni bá ti dàníyàn òun tó fi láàmú lọ́la tó tó di pé àlùfáàjà rí yọ láàyò àtọ̀kù tìjànìyà níta ọgbà lóró ni. wọ́n ní àbátọ̀ láti láti bẹ̀rẹ̀ àtijọ́ méjì ẹnìkan okùnrin àtàkàn fún ẹnìkan okùnrin àtàkàn méjì gbàtílẹ̀ máa wọn asálámà ẹnìkan nínú àwọn méjèèjì tá a bá sọ láti láti bẹ̀rẹ̀ ká pé ẹni tí sọ láti tẹ kúrákà kan ó lè ṣe ìmáàmù sẹ́ni tí sọlá ti tẹ ọkùnrọ́kà méjì sígbà láyé tún wà sẹ́ni tó wọ́n ti ẹ̀ bá kankan tó ń tẹ̀sẹ̀ dé sókè lè tò lẹ́yìn wa àkọ́kọ́ kọlọ́mà ní pé àwọn atáàbá sọ láti láti bẹ̀rẹ̀ tá a tò sẹ́yìn imam kò sí ìgbàláyè fún wa o lẹ́yìn tí imam bá sálámà káfẹ́nìkan ṣe ìmáàmù mi kò sí gbàláyè. nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ sáà ti gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mà onífẹ́ni ti ìmáàmù tó ti sọ láti fún wa arìnrìn àjò ni. sọ̀rọ̀ àtọ̀fọ́ sọ̀rọ̀ àtọ̀làásọ̀ tàbí sọ̀rọ̀ àtọ̀làíṣà táwọn kékeré kejì kẹta àwọn sọ láti lákà méjì méjì wọn ó ṣe fún wa. ìmáàmù arìnrìn àjò ti sára mà àwọn wa tún ti ẹnìkan wájú nínú àwọn àti àwọn ilé pé kó ti ìmáàmù fún arákà méjì tó kù ọ̀pẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. tí ìmáàmù ta tún lẹ́yìn rẹ̀ tó ń bá ti sálámà nítòkù ní kọ́ńkálukú wa ń kọ́ ká pèsè láti wà. kò sí ń mi pẹ̀lú bó ṣe pẹ́ kò sí ń mi pẹ̀lú bó ṣe pé tiẹ̀ tèmi lọ́kàn mi. àbùkátà ká ti ẹnikẹ́ni nínú wa síwájú pé kó sílẹ̀ má mú fún wa ní ìtọ́sẹ́kùn ní sọ láti wà. torí de eléyìí báyìí tèmi kúrẹ́tà àkàtì ọkùn méjì kálukú ọmọ bí ó ṣe tàn kárẹ̀. kódà tó wá sẹ́yìn nìkan lẹ dá dúró ẹ wá ń pé sọ láti gbàtẹ́ ẹ̀dá láti bẹ̀rẹ̀ lẹ́nu tó bá dé. ẹni tó dé o òun ò sì bá kò sì ṣe kankan ọwọ́ afẹ́ tí ń ṣe ìmáàmù ẹ̀yin ti kọ́kọ́ bá rákà méjì lẹ́yìn imam ó kù méjì fún yín òun á dé nìsín òun á fẹ́ tò lẹ́yìn yín èyí tá a sàlẹ́sà ni pé mẹ́jì ó tún tò lẹ́yìn ẹ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn alimalikiya àti hanafiya nígbà tí àwọn hanabila àti shafi'iya wọ́n lè gbà ó tún jẹ́ máàmú fún wọn èyí tá a mú ni pé rárá gbogbo ẹni tí ò bá sọ láti láti bẹ̀rẹ̀ tó dìde tó ń pè sọ láti rẹ̀ wọ́n fààyè lẹ̀ sẹ́nikẹ́ni láti sọ di imam tẹ̀lé ìjọba. wọ́n ní bàbá àti màmá ẹ̀yìn àwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí. Ramadan wa dé sáàlì fún wọn lẹ́bùn Ramadan rárá Ramadan báwo. àwọn gbogbo ìgbà lọ́mọ sànú wọn tó ń ti pé káfìrì ni wọn. kí ló dé nítorí pé àwọn fẹ́ ṣe tí ó mú wa túká pẹ̀lú wọn ní àlàáfíà tí wọn ní fi tí wọn kó bá wa. nítorí pé akálà wọn wọn à lè fún wàrà ṣùgbọ́n wọn lè dá wàrà nù. wọ́n lè jẹ́ sábàbí ká mọ́ra àlùjáná wọ̀ tààrà. wọ́n kó báyọ̀ kí wọ́n kọ́kọ́ wọ náná ẹnìkan sì sínú atọ́fẹ́ wọ ìdí táwọn fi ń ṣe ìsìláàmù yìí gbogbo ìgbà lọ́mọ ṣe dáadáa fún wa ó ní gbẹ́bùn kan fún ọkọ pẹ́bùn rọ̀mọ́bá ẹ̀bùn rọ̀mọ́bá ọ̀bá àwọn tó ti yàmù rọ̀mọ́bá nù. ṣùgbọ́n gbogbo ìgbà nínú dáadáa tó máa ṣe sí wọn wọ́n mọ̀ pé wọ́n tó sì fìlà. òdìbò sẹ́nìkan tó wù nù wa o kí wọ́n wà lálùjánnà kó wá béèrè bàbá rẹ kó béèrè màmá rẹ ó ní wọ́n wà ná kò ní dùn mọ́ wa wàláhì láti má bù wọn ahọ́n tọ́lẹ̀ ló ti máa bá wọn sọ̀rọ̀ èyí tí òfin kan mọ́tò ṣe dáadáa fún wọn torí pé nínú èyí tó ga jù nínú dáadáa oníkókò wọn ti Islam Abu Hurairah radiyallahu anhu ó ní lẹ́yìn tí mo ti jẹ́ mùsùlùmí kò sí ẹnìkan láyé tí ó fojú rí mi tí ò ní fẹ́ràn mi ó wá wù mí. bíbí mi ṣe jẹ́ mùsùlùmí kí màmá mi náà gba ìfla màmá jẹ́ ẹlẹ́sìn nọ̀sọ̀ràníyà kò síbi ń gbìyànjú tó màmá yìí kọ̀ ọgbà Islam ṣùgbọ́n àbọ̀ wọlé kan ó wá gbéra ń jọkọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni màmá mi ẹ bá ń bẹ àwọn àwòkọ́ gba anabi sallallahu alaihi wasallam wọ́n ti fi àwa dídélé tí Abu Hurairah délé lọ́jọ́ nǹkan náà màmá ó ti gba islam tó ìgbà tí òun àti Abu Hurairah ríra ó lóun fẹ́ fún Abu kí ni náà ti di mùsùlùmí inú torí ẹ̀ àwọn òbí wa táwọn ò tí ì gba Islam ọ̀nbẹ nínú pàjọ́ máa rí ọmọ tí ń ṣe dáadáa fóbi rẹ̀ ká pè wọ́n sẹ́sìn Islam á sì máa pè wọ́n sẹ́sìn Islam mu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dáadáa ti ṣe sí wọn torí pé ń bẹ́ẹ̀ lọ tó lọ́wọ́ fi sí ọkàn àwọn èèyàn tó kàn wọ́n ti dì tó ti ti fún anabi Muhammad sallallahu alaihi wasallam lílawọ́ nígbà tí arákùnrin kan tó sọ fún anabi sallallahu alaihi wasallam pé gbogbo àgùntàn tó wà ní àárín àfonífojì wọn fẹ́ kó fún mi anabi ló sì ní. ojúdò tí àwọn ẹran ti mú mi gbogbo àgùntàn tó wà ń bẹ wọn fẹ́ kó fún anabi ló ń fọ. sọ̀rọ̀ káwa ó yí ní tó ń mọ iye àgùntàn tó wà ń bẹ. ó ní gbogbo ẹ̀ ló ń fẹ́ alábìnrin kò ó kó olóòtú máa wọ pé ẹ̀ ọ̀dà ẹ máa bá ẹyọ ẹ máa kó àwọn àgùntàn ẹ máa bá kó àwọn àgùntàn wọn ò tún ti káì ó fi kó gbogbo ẹ̀ ó lọ ń Islam ìgbà tó àwọn èèyàn rẹ̀ tó dé pẹ̀lú àgùntàn bìbà òun á Islam. كالب الله فإن محمدا يعطي عطاء من لا يخشى الفقر تلك محمد صلى الله عليه وسلم وما بني لابو ní ìbùnú lẹ́bùn sẹni tí ó bẹ̀rù òṣì ẹ̀dáàkọ̀ ẹ̀wò ọ̀wọ́ pé máa kó gbogbo ẹ̀ lọ òun di òṣìṣẹ́ ńlá tí ń pèsè lọ sí gẹ̀ẹ́sì sá bẹ́ẹ̀ gbogbo èèyàn rẹ̀ pátá ọgbà ìsìlámù nínú tó ló wá fi sí àwọn ọkàn tó ti jí òun náà ní líláwọ́. tó àwọn òbí wa wọ́n lẹ́tọ̀ọ́ sí jù tó ló wá bá bùkún yín tó ràn yín lọ́wọ́ ẹ̀yin tó wá gba Islam ẹ̀ǹtẹ́ lè fi mú káwọn bàbá yín káwọn náà sojú kòkòrò àti di mùsùlùmí lónìí kó tó dọ̀la ń bẹ ẹ̀yin ẹjẹ́ ẹni tó ń ṣe dáadáa sí wọn ọjà bá lérò àmọ́ gbogbo ìgbà dáàbì mi mọ́mì mi ọ̀rọ̀ tí wọ́n ń bá yín sọ ìgbà wo lẹ́gbà wàláhì ó rí pé kò ní kẹ́kọ̀ọ́ ní jìnnà wọ́n gbà wọn nìkan ni wọ́n bí jùlọ ìwọ tó wá kéré tí ọwọ́ òfin lówó ọwọ́ àtàtàrà owó tó lówó fún ọ àti pèpè tó ń pè wọ́n lọ sí Islam wọ́n gba Islam àwọn ọmọ òun gbogbo àwọn bọ̀dá òun gbogbo àwọn àǹtí òun wọ́n dé ilẹ̀ burúkú sí ọ. wọ́n sì sọ pé o ti mú bàbá àtìyá àwọn lẹ́rú wọ́n tún sọkò bàbá lójú àti màmá ó kù ti fowó ra yín lẹ́rú ẹ̀gbọ́n má dádì mi I'm sorry to say. wàláhì irú rẹ̀ ń ṣẹlẹ̀ gan-an láyé tá a wà yìí. tolúwa bá fún ọ lówó tó sì yá hun tó o fẹ́ rí bàbá rẹ̀ nù jahanna tó o fẹ́ rí ìyá rẹ̀ nù jahanna wọ̀làwọ̀. àmọ́ kó o máa fi kún gbogbo wà bí dáàbì hàn mọ́mì níkẹ́ ọ̀kẹ́ ń tọrọ lọ́dọ̀ yín ní tọrọ nǹkan méjì tẹ̀ gba Islam gbàwó lẹ́dùn nínú ẹ rí i pé wọ́n padà gbà náà torí ẹ̀ dáadáa tó máa ṣe sáwọn kò ní í ṣe pẹ̀lú pé Ramadan dé kò ní í ṣe pẹ̀lú pọ́dún léyà dé nítorí pé àwọn èsì ẹni tí ń ti ń ṣe Ramadan wọn èsì ẹni tí ń bá wa ṣe léyà ṣùgbọ́n dáadáa tí ó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀mí kí mo fẹ́ tàtàrà rẹ̀ pé wọ́n sí al-Islam ẹlẹ́yìn ìjọba. wọ́n ní máa wa wọn ọmọ ẹ̀dùn ààrẹ olùsèkítà àhìsè irú àkóbá wo ló lè ṣe fún sọ̀rọ̀ kò sí àkóbá kan. kò sí àkóbá ẹni tí ò bá ṣe dùn á ò lè ṣèkà ọ̀pàdánù ládàá rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ kò kó bá wọ̀. pápá jùlọ ẹ mọ̀ pé lórí àmàlẹ́kì yá títí ra wọn náà ni wọ́n ń kà láwùjọ wa láti fi fẹ́ gbọ́ àwọn fẹ́ gbọ́ yé. lọ́dọ̀ بحديث عبد الله ابن مغفل رضي الله عنه قل مصر صلاة نبي تبا بامي واحد ما الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بابا من ومن أدى ذلك بسم الله توسيهم إن بابا كني أدى ذلك كيلو ó ní torí pé mo ṣe sọ láti lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn Abubakar Umar Ali radiyallahu anhum àbí Usman radiyallahu anhum gbogbo wa wọn máa bẹ̀rẹ̀ sọ láti wá ní pẹ̀lú alhamdulillah wọ́n ṣe bísímìlá. tó ọ̀wọ́ bísímìlá tí mo ṣe òun ni bàbá pè ní àdádálẹ̀ bàbá ṣàdúrà ńkọ́ bàbá tó sọ àwọn òbí gbogbo àdáda rẹ̀ lọ́dọ̀ malikiya tẹ̀lé malikiya sọ pé tó bá fẹ́ ṣe sọ̀rọ̀ Allahu akbar akórira kó ní kankan lẹ́yìn rẹ̀ ju alhamdulillahi rabbil alamin. bákan náà hadith Abi Hurairah radiyallahu anhu lọ́dọ̀ imam Muslim ẹgbẹ́ hadith qudsi olúwa ni mo pín sọ̀rọ̀ láàrin èmi àtẹrù mi sí méjì ọgbọgba. kí ẹrú mi tó bá sọ pé alihamudulilayi rabbil alamin Allah sọ yìí pé ẹrú mi o ó fi ẹyìn fún mi Imam Malik sọ yìí pé nǹkan tí Allah sọ ni pé tẹ́rù mi bá sọ pé alihamudulilayi kò sọ pé tẹ́rù mi bá sọ pé bisimilah ó túmọ̀ sí pé njẹ́ ti bẹ̀rẹ̀ sọ láti wọ́n dáwọ́ sí Allahu akbar ọ̀nà ní ká ké alihamudulilayi rabbil alamin torí ẹ̀ iná ti sọ pé ọ̀rọ̀ pé mọ́dàbù báyìí ni wọ́n gbọ́ yé tó fi ń sẹ́sì mọ́dàbù míì lẹ́ni tó ń tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀láàtì lọ́gbọ́ yé títí ń sẹ́sì á gbọ́dọ̀ sọ́ di bàbàrà níbi tí mo lè tò sẹ́yìn rẹ̀ àbí lè tò sẹ́yìn rẹ̀ torí pé nǹkan tí wọ́n ṣe wọn ní ṣe nǹkan tí wọ́n wò ń gbà mí kíkẹ́ tó ọ̀bá ṣe sọ láti rò ní lálàáfíà òun ọ̀ka kún torí wọn sọ pé kó ṣe ń di títí ń bọ̀. Ṣé àpèjúwe? Nísìnyí, wọ́n rí i pé lọ́dọ̀ àṣàbíàyà, wọ́n ní sábà ti sàlùwàlá, ọwọ́ wa ọ̀gbọ́dọ̀ kan ara ẹnikẹ́ni tó bá jóbìnrin. ọba àjẹni tó ti kú tọ́wọ́ bá kan ara rẹ̀ á fẹ́ fi jẹ gbádùn abẹni tó ti kú bá kan ara rẹ̀ yóò túmọ̀ sí ń sànú rẹ̀ á fẹ́ fi jẹ gbádùn bí ìyàwó wa á fẹ́ fi jẹ gbádùn bí obìnrin olóbìnrin bá kan ara náà sọ kan obìnrin olóbìnrin tó bá ti fọwọ́ kan irú àwọn eléyìí lọ́dọ̀ ìmáàmù ó ní. àlùwàlá rẹ̀ bàjẹ́. ẹni tẹ́yìn ọ̀rẹ́ wa kan ara rẹ̀ ní ti sàánú bí ọmọ rẹ̀ tọ́wọ́ rẹ̀ bá tún kan ara obìnrin láì ṣáàfù ìsọpá àlùwàlá rẹ̀ bàjẹ́. tọ́ òun lẹ́yìn mú pé àlùwàlá bàjẹ́ bí abẹ́ ọ̀bàjẹ́ nínú màlìkíyà tẹ̀ ń kà àwọn sọ pé tá a bá fọwọ́ kan obìnrin pẹ̀lú ẹ̀mí pé afẹ́jẹ̀ gbádùn àwa rí gbádùn àlọ́ alábàjẹ́ àfọwọ́kàn pẹ̀lú ẹ̀mí pé àwa gbádùn àrí gbádùn àlọ́ alábàjẹ́ àfọwọ́kàn pẹ̀lú ẹ̀mí pé afẹ́jẹ̀ gbádùn àrí gbádùn àlọ́ alábàjẹ́ àfẹ́jẹ̀ gbádùn àṣírí gbádùn àlọ́ aláwà ọ̀dà àníyàn ti ń ràn ń tẹ́ gbọ́ yóò bàbá tó fọwọ́ kọmọ rẹ̀ gbádùn báwò kò lẹ́nu pé òun fẹ́ jẹ́ ìgbádùn lórí bí òri òfin tẹ́lẹ̀ kápó ti àlùwàlá rẹ̀ ọmọ rẹ̀ ni ìmáàmù ti ń òun jẹ́ máàlìkì ó ti fọwọ́ kan ọmọ òun àti màmá rẹ̀ ti jọba wọ́ kó tó jáde ńlé ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ ọ̀hún ẹ̀sùn ẹ̀yìn ṣáàpù yìí sì lẹ́yìn ẹ̀yin máa mú ẹ sì ti gbọ́n pa pé ìmáàmù ba màmá lọ́wọ́ kó tó di kọ́jáde lé ẹ sọ pé tẹ bá fẹ́ tẹ̀lé òfin mọ́dàbọ̀ yìí kẹ́ bó la ṣe sọ láti lẹ́yìn ẹni tí ọ̀la lò àlà. torí àwọn ni ẹ má ka ṣáfẹ́ ẹni kẹ́ka kún má lè kí lẹ́yìn tẹ bá fẹ́ ṣe sọ̀lá wà ilá sọ̀lá tún gbogbo sọ̀lá tí máa jẹ́ pé kọ̀lá làṣà torí pé nǹkan táwọn gbàgbọ́ wà nítẹ̀yìn ọ̀gbàgbọ́ nígbà Abu Hanifa sọ pé tẹ bá fẹ́ sàlù àlá tẹ bá bá lù àlá yín débi orí ó ti tó ike kẹ fọwọ́ pa ìdá kan nínú mẹ́rin orí yín ẹ̀sìn orí yín sí mẹ́rin ìdá kan nínú mẹ́rin tẹ bá ti fọwọ́ pa ó ti tó Málìkì sọ pé rárá gbogbo orí ló fọwọ́ pa àwọn àtò lẹ́yìn Hanafi tí ò fọwọ́ pa gbogbo orí wọ́n fẹ́ ṣètò tí ò lálù àlá. Abụghị Hanifa sọ rẹ̀ rẹ lómi òun náà ọtí ni o tó bá ti pẹ́ ọtí ni ìsìláàmù ọ̀gbà ká mú nígbà tó bá ti di nǹkan tó pé máa hún yàn máa mú yàn hún rírà ti sàlẹ̀ àlá ó sì fọ́ sí sàlẹ̀ àlá bí burúkutu ó àkàtà ìmáàmù yìí o nàbí ìgbè ló fi sàlẹ̀ àlá ó sì fẹ́ ṣe ìmáàmù fún wa sọ́nà fáwọn yarí àhà torí ẹ̀ wá ní ẹ má wo ìyàtọ̀ mọ́sáàbù síra wọn kẹ́ẹ̀fi tò lẹ́yìn ìmáàmù eléyìí ìjọba àwọn torí ẹ̀ tí ìmáàmù wa tí ọba máa dé àtàwọn fi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kò tún ká má tò lẹ́yìn rẹ̀ wọ́n là ń ṣèdánwò akẹ́kọ̀ọ́ ni wọ́n wọ́n á sì dáwọ́ àtọ́jọ́ jùmọ̀ à pé ká lọ ṣe jùmọ̀ àná àbí ká ṣe dáwọ́ ẹ̀yin náà ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn o ṣé dáhùn náà ṣe àbẹ́ lọ ṣe sọ̀láṣọ jùmọ̀ à ìdáhùn bá o pé ìdáhùn yẹn ti dàdáhùn bá o láti gbọ́tẹ̀ ti di pé wọ́n fi ìdáhùn yìí sọ́jọ́ jùmọ̀ à lẹ́tì lọ gbìyànjú pẹ̀lú àwọn olùdarí ilé ẹ̀kọ́ yín nínú kí wọ́n ti sí ẹ̀yìn sọ̀láṣẹ́ ìjùmọ̀ á àbí kí wọ́n ti sásìkò tó ṣe kẹ́ ti parí kó tó di sásìkò jùmọ̀ àtìtò gbogbo ẹ̀ náà lọ rọrùn ìyá ìfẹsọ̀ kébòsì la ìbá wọn fẹsọ̀ jóbòsì so ẹ lọ bá wọn èèyàn làwọn náà mùsùlùmí ọ̀wà nù tiwọn náà wọ́n ti gbọ́ yín lé àti ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nígbà tá a sọ pé ṣe ń gbà báyìí a sì lẹ́ẹ̀ ṣe ń gbà bá ma ìgbà míì lẹ́ẹ̀ ṣe ta ni ó mọ̀ ọ́ kò sẹ́ni tí ó mọ̀ ọ́. kódà kó ṣe wàhálà kó ṣe nẹ́kù ìjọba bá wọn sọ wọn yí padà nítorí pé àwọn nǹkan tí òtún máa dá wàhálà lẹ̀ tí wọn bá lágbọ̀ọ́yé ẹ̀ka dorí lédè rú lásán. ìgbà míì kì í ṣe àníyàn tí wọ́n fẹ́ di yín lọ́nà láti tẹ̀sìn sí yín ilé ó lè jẹ́ pé nǹkan míì làwọn wò nígbà tó ìgbà ti sọ̀rọ̀ àwọn náà rí i pé táwọn bá ní lálá gbọ̀ngàngàn báwọn ti ṣe wí náà ni ó ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀ kò sì sẹ́ni tí ń fẹ́ kí wàá lọ ṣẹlẹ̀ torí ẹ̀ wọ́n yí padà náà ni ẹ̀kọ́ tó ń tún kọ́ bọ̀ láti jọ ìsẹ́nìkan náà fẹ́ bàjẹ́ pọ́tẹ́ sí wa àgbà tí àfọ́jọ́ ojúmọ̀ àsìmú máa ń sùn kalẹ̀ iṣẹ́ náà láti fi ṣe bí ọwọ́ aago ìsìláàmù wa ti gbà gbọ́dọ̀ jókòó kalẹ̀ náà tẹ́lẹ̀ náà báwo lẹ́sìn wá ṣe wọ́n pèsè láti ìjùmọ̀ ayé ẹ̀ka ló máa ń wá lọ́sẹ̀ wọ́n á fi ìdánwò ilé ayé ká fi bẹ̀sìn jẹ́ torí délé àwọn náà gbọ̀ wọ́n gbà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní haúsá ń dà wọ́n rọmọbọ́n àti ti ọlọ́run yìí lọ́wọ́ ẹ̀rọ ogun rẹ̀ torí bẹ́ẹ̀ náà rẹ̀ tó ṣe pé lóògùn ọ̀nbẹ náà rẹ̀ tó ti kó lóògùn nínú nǹkan tó máa ń fà tó fi máa ń di èyí tí agbára ọ̀ka fọ́pọ̀lọpọ̀ ni pé àì mójútó ó bùkátà kí wọn máa lògùn gbogbo gbà ṣùgbọ́n àwa tábà ti lògùn débì kan tá a rí kó fi wálẹ̀ díẹ̀ á kóògùn tó yọ bẹ̀rẹ̀ sí ní tún jẹ wá ní fún torí ẹ̀ tó bá tó wọn náà bá mójútó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ yóò ti kó ń bẹ pátápátá àbí kó dínkù bí ìgbà tí ò sí ń bẹ ó lè fi ṣèkẹ́ wọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà òtún náà rẹ̀ eléyìí tá a ti sọ̀rọ̀ ìtínú kúrò nínú pé ẹni tírú rẹ̀ bá mú ó lè gbádùn nínú àárẹ̀ tó lóògùn téèyàn lè gbádùn torí wọn máa kọ iye ọjọ́ tó bá jẹ́ lẹ̀ ọ padà san padà ni mọ́tò bá kú lórí káàárẹ̀ yẹn náà kò sí ọ̀lẹ̀ tó fi kú ajẹ́pọ̀lù á ṣàmójúkúrò àwọn ọjọ́ yẹn fún ọ eléyìí jẹ́ jẹ́. wọ́n ní kí a lè máa báyàn gbàyé lẹ̀ mọ́ṣáláṣí rárá kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya ká máa gbàyé lẹ̀ sẹ́nìkan ní mọ́ṣáláṣí. mọ́ṣáláṣí gbogbo ibi táyé bá tán sí ọ̀nà àlàyé rẹ̀ kọ́tọ́ kéèyàn fúnra ara rẹ̀ kéèyàn ṣàtìlé wá kéèyàn wá tẹ̀ ìtẹ́ síbi kan mọ́ṣáláṣí pé ńgbà tí ń bá wá wá mọ́ṣáláṣí lẹ́yìn wákàtí méjì àyè tí mo tẹ́tẹ̀ẹ́ sí ni mo fẹ́ lọ ọ̀gbọ̀dọ̀ sí. torí pé wọ́n ń pè ní hàn ojú àyè dànù ẹ̀yìn sì jẹ́ àyè dàmọ̀ kíláàsì. kódà débi pé àwọn olùmọ̀ sọ pé ìbẹ̀rù kátẹ́nìkan ò débẹ̀ fẹ́ pé wọn náà lọ padà wá sí sọ láti lẹ̀ ṣé sọ láti lè lálàáfíà àbí òní lálàáfíà. so àwọn kan bíi ìmáàmù Ahmed oníṣẹ́ láti wọn lè lálàáfíà torí ọ̀nà tó gbà tó fi ráàyè tó lò láti fi sọ láti ó lé ayé yẹn lọ́jà. àwọn ẹ̀tọ́ pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé sọ̀láàtì ó lè lálàáfíà ṣùgbọ́n ẹ̀sẹ̀ kó jẹ́ àyè gbà rẹ̀ ó bíọ́. ibi tá a bá dé sáyè kù sí ibẹ̀ láyé wa torí pé gbogbo wa pátá la dọ́gba nínú ẹ̀tọ́ tá a ní sí mọ́ṣáláṣí wa anna al-masajida lillah ìgbà tó lé sí nǹkan gbàyè sí mọ́sálásí tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ bá yín dùn olóòníkan ẹ ti dé tán ẹ sì jókòó sáyé yín bẹ́ẹ̀ tí ẹ ti ṣe tahiyatul masjid gan làlù aláyín bá já àbí ní kankan bá ṣẹlẹ̀ tó fẹ́ gbé yín jáde sóde mọ́sálásí tẹ́ ẹ bá padà dé ẹ̀yin náà lọ lẹ́tọ̀ọ́ sáyé àmọ́ ìyàtọ̀ sí pé ẹlẹ́fàá ti kíní ìgbà yìí lẹ̀ àdúrà tá a máa ń ṣe wọ́n sọ pé àwọn olóyè olóyè tí a ti fi jòyè àwọn náà máa jókòó bí rárá o kì í ṣe mọ́tíláṣí mọ́tíláṣí ṣe church ní church náà ti máa ń ṣe báyìí ní mọ́tíláṣí gbogbo ibi tí ẹ bá dé tí ẹ bá jẹ́ ìrìnlẹ̀ kọ́kọ́ débẹ̀ ìrìnlẹ̀ lẹ́tọ̀ọ́ sí òfin ṣẹ̀rí àṣọ yìí pé man sabaqa ila shay'in fahuwa awla bihi ẹni tó bá kọ́ débì kan ọlọ́lẹ́tọ̀sí jẹ́ lómi lọ. torí jẹ eléyìí ká kíyèsí mọ́ṣáláṣí ká tó gbogbo àwọn tá a dédè àti tòsí mọ́ṣáláṣí. lárúbáwá kan wá wà ọ wà nígbàdàn yìí iná wa wá mọ́ṣáláṣí tó ṣe á dé wọ́n ti á bá gbàyè kankan lẹ̀ àníjó jókòó mẹ́ àníjó jókòó mẹ́ anabi sallallahu alayhi wa sallam ni anaasu sawasiyatun ka asnani mush àwọn èèyàn dọ́gba gẹ́gẹ́ bí eyín kọ́ǹbù táǹkì yarí kò sígbà láàyè nítorí pé àwọn funfun ní tafu wájú àwọn kọ́ra tafu tọ́tẹ̀lé àwọn paki tafu tọ́tẹ̀lé kótó wá kan àwọn nàìjà kí é ṣe mọ́tíláṣí ibi táyì bá tán sí láàyè ẹ̀ àyè gbá ìwé kalẹ̀ fẹ́ni bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí imam onìkan lọ́láyè tẹ́sí tí wọ́n ti ń bọ̀ àyè rẹ̀ náà torí pé kí ni níbi ó sì fún un náà láǹfààní ẹ̀ tọ́rọ̀ ní oṣù wájú wa ẹlẹ́yìn ìjọba. wọ́n ní àwọn olóyún ọ̀rọ̀ bí kò wọ́n sí obìnrin tó lè gbàbí fún ìyàwó yìí ẹ̀sùn jẹ́ ẹni tó ṣe pé masha allah ń lọ nìkọ́ọ̀bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tàbí ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kò sóbìnrin bẹ́ẹ̀ mọ́ àwọ̀ ìyàwó rẹ̀ ràn kó kù ní àtúnṣe pọ̀ bẹ́sìn yìí ojú ọjà. ó yẹ kó bẹ pé wọn nígbà ìgbàjò káàárẹ̀ kaná ó ti yẹ ká máa pèpè pé àwọn obìnrin ká kẹ́kọ̀ọ́ nípa gynecology tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin wọ́n tún kẹ́kọ̀ọ́ nípa bó ti máa gbàbí fáwọn obìnrin ẹgbẹ́ wọn ó ti yẹ kó wà ní kò bá jẹ́ ìlú òyìnbó lára kò bá jẹ́ Amẹ́ríkà lára kò bá jẹ́ Áfíríkà lára kò bá jẹ́ ilẹ̀ Lárúbáwá lára. obìnrin lọ́yẹ kọ́ máa gbàbí fóbìnrin òṣìṣẹ́ ni náà kọ́ bá má jẹ́ mùsùlùmí òṣìṣẹ́ni lọ jẹ́ pé ọkùnrin má máa gbàbí pọ̀ òṣìṣẹ́ni náà bá ti di wo lẹni tí ọgbà gbámá má jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ kú mọ́ lọ́wọ́ má jẹ́ kọ́ ọmọ àwọn ẹni tó ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nípa mẹ́tìn ọ̀dọ̀ wọ̀nyí ẹ máa ti àwọn ọmọbìnrin lọ síbi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú àárẹ̀ tí máa bá àwọn obìnrin fara fínra ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú bọ́ọ̀ ti máa gbàdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà tó bá kan kó wọ́n ṣe sí ẹ̀ ẹ̀kọ́ wọn kó wọ́n máa ṣe obìnrin lọ́yẹ̀ kó máa mójútó obìnrin dókítà ti àwọn ọkùnrin lọ síbẹ̀ o mọ̀nà wọn á di ogaran ń dóbi sòǹdókò ọ sọ pé wọn lọ fẹ́ gbà bí fóbìnrin olóbìnrin èyí ti bẹ̀rù ọ̀wà ìríkùrì ìríkùrì ìríkùrì sẹ́ǹtàrí ni wọ́n rò pọ̀ rí ni náà ń pè ọmọkùnrin kan fẹ́ wọ́n ṣèbéèrè àmọ́ ọkùnrin ó ń ṣe ohun pé kó wọ́n sọ pé wọ́n fẹ́ má ọ̀la ní títí pé wò palẹ̀ má tí wọ́n ti ṣe nílé àwọn ọmọbìnrin wọ́n á ní kí ló ṣe tí o fi sọ pé ó ń ṣe ọ́ fi kọ́ sọ pé ò ṣe má à fẹ́ kó ìbànújẹ́ ayérayé bá ọmọ ọlọ́mọ ni wọ́n á ní ẹ ṣé mo mà gẹ́gẹ́ bí nature ṣẹ́tò ṣe iṣẹ́ wo ló ń ṣe ó lóun ṣe medical doctor ike àwọn nǹkan tó ń ti rí tó ń ti rí ibi tí wọ́n ń lọ́nu àwọn nǹkan tó ń ti rí tó ń ti rí òun á wò pé léyìí ò ní tó ń fẹ́ lára obìnrin mo ní subhanallah subhanallah tó ti wá bọ̀ tí ó hò náà ni tó fi ń tọ́ wà kò ní wọn náà tún lẹ́nu tó ń sọ tó rí tó rí tó rí inna lillahi wa inna ilaihi raji'un. a ah, olùwàbà tún orílẹ̀-èdè wa sí. a ṣàlàyé sàǹgbà kan ẹnìkan ti ṣèbéèrè tọ́jọ́ bẹ́ẹ̀ náà ni nípa abáńṣe ń ṣiṣẹ́ mẹ́sìn yìí tó kún fún ọ̀bùn àtìdọ̀tí ìríkòrè kí wọ́n máa máa lọ kọ́sẹ̀ nítorí pé lè máa wọwọ́ kú wọ̀. ẹnìkan á pè mí láti Amẹ́ríkà wọ́n sọ fún mi pé subhanallah tí gbogbo ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ ni mẹ́sìn rí lamẹ́ríkà ó ní obìnrin tóbìnrin bá fẹ́ bímọ nítorí bá tọrọ ni wọ́n mọ̀ á fún obìnrin mọ̀ ń fẹ́ kọ́ gbàdúrà fún mi ó ní gbogbo bọ́rọ̀ rẹ̀ bá ṣe já sí kódà kó ṣe cs kó ṣe anything àwọn obìnrin náà ní ọ̀jẹ̀ from a to z tó ń bá sọ pé nǹkan kọkùnrin ọgbà bí fún un ni wọ́n lọ mọ́kùnrin wa fún un wọ́n ní subhanallah ọyà mi lẹ́nu gan lọ́dọ̀ tiwa wọ́n tún lè fa akíkọrí wọ́n lè sọ pé àwọn ṣe fún ọ àwọn àfáàyàn wọn ní fẹ́ kọkùnrin wo ìyàwó wọn ẹ sọ fún pé kò sóbìnrin wọ́n lè má mà ṣe bẹ́ẹ̀ tó ṣùgbọ́n mọ̀jẹ̀ kan fi tiwọn ba tiẹ̀ jẹ́ ẹ̀mí ẹni tó fẹ́ bímọ ó wà lọ́wọ́ kó lè gbọ́. wọ́n jẹ́ kí wọ́n fi tiẹ̀ wọ́n jẹ́ kí wọ́n fi tiwọn mú bá ẹ̀mí ìyàwó ẹ̀ kò sí wàhálà ìgbàjọ káàárẹ̀ ìkànnà ẹ̀rẹ̀ káwọn náà ti máa wá àwọn nǹkan ó bá ti wọn kọ́ ni olówó mànà kí nǹkan tó máa ń fẹ́ títí tó lọ́ọ́ fi mú àyípadà tó wọ́n jẹ́ wọ́n wá ń àwọn obìnrin. kò sí ní tọ́jà tó kò sí ní tọ́jà tó ẹ wo nìsín ẹ̀kọ́ ẹ̀sìn tá à ń kọ́ yẹn à ń sọ pé àwọn abala kan wà nínú ẹ̀kọ́ ẹ̀sìn sẹ́kítà bá fẹ́ kóbìnrin obìnrin ẹgbẹ́ wọn lọ́yọ̀ kọ́kọ́ wọn ẹ̀kọ́ ẹ̀sìn ni o kò ní ṣe pẹ̀lú tú ìró rẹ o etí ẹ̀rín fi máa gbọ́ o obìnrin lọ́yọ̀ kọ́ sàlàyé rẹ̀ fún báwo wá ni bọ́ra alẹ̀ túró rẹ̀ ha ah, subhanallah obìnrin náà ẹ̀kọ́ máa ti di kàrá wọ́n kàn mọ́ ọ lọ́wọ́ má tàn rẹ̀ dànù ọjà ìbò ti jẹ́. wọ́n ní obìnrin béèrè pé òun ìyàwó kejì ọkọ wa ṣe ní òfin tí gbogbo tó ń bá ti ń fẹ́ wọ́n lọ sọ fún ìyáálé gbogbo òfin tó bá wù kálukú ló lè ṣe ń lè rẹ̀ lópin ìgbà tí ọba ti takò sí Allah tí ó sì jẹ́ òfin tẹ̀ ń ṣe láti mú kí ìgbáyé gbádùn ẹnìkan nílé yín kọ́ máa rọrùn torí pé òfin táyì ń ṣe yẹn òfin tí ó di nira ni òfin ìṣẹ̀lẹ̀ sọ pé agbọ́rọ̀ yorùbáàlì gbogbo òmìnira gbọ́dọ̀ gbé fò òfin burúkú tí wọ́n ṣe kò ní jẹ́ kóbìnrin yóò rí lọ́kọ gbé iná ló mú òun náà tó ti ń béèrè màtó bá sọ pé gbogbo tí wọ́n bá fẹ́ ìyáálé rẹ lọ́kọ̀ọ̀kọ̀ lọ sọ fún ṣé ìyáálé rẹ lọ́fẹ̀ẹ́ ìwọ ni kí àwọn ọmọ tó bàbá ọmọ ti kọ́ lọ ránṣẹ́ pa látara. ọ̀fẹ́ máa dùn eléyìn nù abọ́ndà condition nínú fífẹ́ ìyàwó kejì pé ń o àmọ́ gbogbo tí bá ń wá láyé ọgbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ tọkọ lélẹ́yìn àbẹ́ni tí ò tọkọ ṣe tó ń dé sílà nítorí pé at the end of ó rí dalẹ̀ òun gbogbo yẹn bá béèrè tó o bá ti tọba sì ti síwájú serú ẹ̀ fún yóò tún láti ọkọ̀ pé tí ọba rà wá méjì ló tún gbọ́dọ̀ rà wá torí wọn tún gbà mí ó ń gbọ́n máa ipò ń gbọ́n kó bá rọ ni ẹ dáàkùn ṣé dandan ni tí máa ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó kàkíyàwó kejì ọgbọ́n ni àwọn ọ̀pọ̀lọpọ̀ sì tó fẹ́ àwọn méjì o gàràjé ló sun adé bẹ̀ àti àǹkó tọ́lá àwọn ọ̀rẹ́ rẹ̀ ńkọ́ wọ́n ti jẹ́ ìyàwó méjì. níjọ́ tí wọ́n bá ti ń sọ gbígbèsè ayé rẹ̀ ti ń lọ sí pẹ̀lú ìyàwó kan tó ń sọ fún ìyàwó mi ó ti fọwọ́ ara rẹ̀ pọ́lì rẹ̀ obìnrin gbọ́dá ní pèsè wọ́n máa pèsè pé òun gbọ́ ní òfin bí kẹ́ máa gbọ́ ní ẹni o kò ní kí ì ṣe pé nǹkan sọ yín ó ń dùn yọ yí ọ lẹ́nu níjọ́ tó bá nídìí láti lo fáìlì wọn tó bá ṣe pé ìyàwó rẹ̀ ọmọ kí wá ti gbìyànjú láti kọ́ fáti àkọ́ ha bí kọ́ má ní mẹ́mórì láti ha gbogbo history tó ń sọ fún kọ́ gbogbo ẹ̀ náà mọ̀ kó abẹ́ náà kẹsàn-án gbà kan bẹ́ẹ̀ náà kẹsàn-án gbà kan ìgbà kan kọ́ tí kìíní kan ṣe áá wọ́n lọ sí ha gbogbo ẹ̀ torí pé wọ́n lè má lọ́pọlọ àti hákẹ́ o àmọ́ wọ́n lọ́pọlọ wọ́n ní mẹ́mórì tó pọ̀ láti ha gbogbo orú nǹkan yìí ilé rẹ bá wá fọ́ táwọn ọ̀mọ̀ràn bá wá dá sí ìwọ náà gbogbo yẹn máa dá lẹ́bi pé ìwọ lọ fọ́ ilé ara rẹ. ẹ ń bẹ nínú dáadáa pé ìyàwó ìtọrọ nǹkan kan ẹ wá fura pé gbogbo àwọn ìyàwó yìí náà ló ti ká tàrú ẹ ẹ sì ní àwọn mẹ́ta ẹ̀yin ra nǹkan mẹ́ta wálé ẹ̀mẹ́ta nìkan mọ̀ sẹ́nìkan ló béèrè lẹ́sí lọ́ra ẹ sì fún kálukú ń tiẹ̀ ẹni tó béèrè lónìí ọ̀tọ̀ ẹlòmíì ló ti béèrè nǹkan míì lọ́la ẹ tó sì torí ìbéèrè tiẹ̀ ẹ tó bá gbogbo wọn rà iṣẹ́ bá mọ̀ pé eléyìí ní eléyìí ní ẹni tó béèrè nìkan ni ẹ bá rà ẹ mẹ́jẹ̀ kí àṣírí ilé ẹnìkan nínú àwọn ìyàwó yín ó wà lọ́wọ́ ẹlòmíì ẹ̀yin lè ráàyè fún ìyàwó kọ̀ọ̀kan lọ́dọ̀ ìyàwó kejì ẹ má jẹ́ kí ìyàwó kan máa wúra rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ abẹ́ni sọ́fíìsì wọ̀fà torí tẹ́ bá ti ní kọ́ máa lọ rìpọ́t kọ́ lọ máa rìpọ́t síyàwó iṣẹ́ ìyàwó yóò padà gbọ́n mọ́ ẹni lọ́wọ́ àmọ́ bàbá gbọ́n ẹsẹ̀ ló ti wà ń tà yóò padà fi yín lẹ̀ nàní kọjá ká màá ti tàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe ṣe láàrin ìyàwó méjì kódà bẹ́ẹ̀ o á fẹ́ nítorí pé a fẹ́ wà pẹ̀lú ẹ̀dọ́dọ̀ kù wa ni yéṣe pé mo fẹ́ fẹ́ mo fẹ́ ti gbìdánwò olúwa ọ̀fẹ́ ká bẹni ẹlẹ́ni nígbèsè ayé jẹ ẹ àwọn ìyàwó ń kẹ̀lé pẹ̀lú dáadáa ẹ sì lẹ́nu kẹfẹ́ bá wọn gbé láéláé ni ohun tí ó wàá di wọn lọ́nà wọ́n fi máa bẹ pẹ̀lú yín lálàáfíà di ọjọ́ ọkùnrin yín ẹ má tì náà rẹ̀ kò sí obìnrin kan tọ́pẹ́ jù nílé ọkọ tí kì í wù kí ọkọ ọ̀sẹ̀ ẹnikẹ́ni tó bá dé lẹ́yìn rẹ̀ dọ́mọ ọ̀dọ̀ fún un. lẹ́bí ti dé sọ́kò sóbìnrin kan náà tí ó wù láti sọ ọkọ dìgbẹ̀wò dání ọkọ ni ò ní gbà. kò sí ìyáálé kan tí ó wù kọ́kọ́ rùn lọ́wọ́ láti sọ ìyàwó tó wà lẹ́yìn dọ́mọ ọ̀dọ̀ ọkọ ni ò ní gbà. ṣùgbọ́n bí kò wá lọ kọ́ ìyàwó tó dé lẹ́yìn sí ìyáálé kó lọ máa ṣe àgbèrè sí kọ́ ọ. ó gbìyànjú láti tolé rẹ̀ ó sì máa fi bẹ̀rù Allah ọ̀ fi tò ó tún wá bùkátà dùà agbára ọ̀ràn kankan ọgbọ́n wo lè mú kankan jáde la hawla wa kọ́ bá tolé wa ọlọ́hun nìkan ló máa ṣe tá a bá ti ń ṣe báwọn insha allah ilé wa máa tò ọ̀pọ̀lọpọ̀ bí táṣetán ti máa ń wọlé kò ní wọlé ńlẹ̀ wa kò àkọ́tà àánú wa lẹ́yìn eléyìí àwọn tíra wa ti a fẹ́ gbé jáde lónìí. ó kù ó jẹ́ akọ́jọ́ pé à ń gbìyànjú láti máa ṣe àkọsílẹ̀ àwọn nǹkan tá a bá rí pé bùkátà wà fún sọ̀rọ̀ kan nínú àǹfààní nípa kẹ́kọ̀ọ́ nù kí gbogbo èèyàn tó bá ń kẹ́kọ̀ọ́ lónìí náà káwọn náà mà bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa tá a bá nímà à ń kẹ́kọ̀ọ́ à ń kọ́yàn ká fi sẹ́mi wa fáwọn náà mà kọ̀wé ó pàtàkì púpọ̀ nítorí pé kì í ṣe gbogbo tó wà nù mà iná là lè fẹnu ṣàlàyé àwọn nǹkan sì ń yọjú lóríṣiríṣi lójoojúmọ́ láàrin táwọn èèyàn máa ṣèbéèrè nípa rẹ̀ àwọn nǹkan tó ti ń ṣèbéèrè nípa rẹ̀ yìí wọ́n fẹ́ mọ̀ nípa rẹ̀ ni nǹkan tí ó sì dojú sú wa lónìí ó tún lè dojú sú àwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn tiwa náà irú èrò yẹn ni ló mú káwọn olùmọ̀tá síwájú. Si wọ́n kọ́ àkọọ́lẹ̀ lóríṣiríṣi torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo níta máa ń rò lórí wa tàbí ṣèwádìí ń parẹ́ á ní kí wọ́n ti kọ̀wé ń parẹ́ àwọn òwe tó ń sì pọ́n parẹ́ ní wúlò fáwa lónìí ìwé mi wá àwọn ti kọ́ ó ti lé lẹ́gbẹ̀rún ọdún ọwà àwọn èèyàn fi ń ṣàǹfààní sọ àwa náà ní ìgbà tiwa àwọn nǹkan táwọn náà rí àwọn nǹkan táwọn gbọ́ àwọn nǹkan táwọn bi wá léèrè àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ àwọn náà máa gbìyànjú láti wá ojútùú fún látara à ń dáhùn síbèrè wọn a tún kọ àkọọ́lẹ̀ lórí àwọn nǹkan tí àròpọ̀ yẹ kákọọ́lẹ̀ wà lórí ẹ̀. síra alákọ̀ọ́kọ́ a pè ní six rasail fi ahkam masail fil jumu'ah síra orísun ẹ̀fà wọn náà la kó jọ sínú síra yìí báyìí ó sì dá lórí ìdájọ́ àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú aljumua aljumua sọ̀dáàtì aljumua àwọn nǹkan yìí gbogbo tíra mẹ́fẹ̀ẹ̀fà yìí ó dá lórí àwọn àdájọ́ àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú sọ̀dáàtì aljumua alákọ̀ọ́kọ́ a pè ní al-udda fi hukmi ta'addud al-jumu'ati tìlmẹ̀dínà tìlwàhídà ìdájọ́ kí sọ̀láṣì kí mọ́sálásí jùmọ̀ ọ̀pọ̀ nílùú kan kí mọ́sálásí jùmọ̀ lè pọ̀ ńlò báyà ó sojú wa àbí kò sojú wa pé káwọn bàbá ló sojú ìgbà kan ti lọ nínú gbèsè ayé nílùú kọ̀ọ̀kan táwọn yẹn máa ń ṣe fanfa lórí kejì máa tán dálẹ̀ ń sọ́tọ̀ kan dálẹ̀ fẹ́ẹ́ kejì máa pé méjì ńlò irú rẹ̀ sì tún ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyèdèsìn kí ni ìdájọ́ kíbi tá a ti máa ṣèjúmọ́ ọ̀pọ̀ nínú ìlú. ẹlẹ́kejì al-ma'rif an hukmi an hukmi ilqa'i khutbati al-jumu'ati bi ghayri al-lughati al-arabiyyah kí ni ìdájọ́ ká máa ṣe kútúbà lédè tí èsì lárúbáwá. a rí kí àwa a kì í ṣe lárúbáwá mùsùlùmí làwa ìwádìí sì fi hàn lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé òǹkà àwọn ẹni tó jẹ́ mùsùlùmí tí wọn kì í ṣe lárúbáwá ọ̀pọ̀ púpọ̀ púpọ̀ làwọn tó jẹ́ lárúbáwá lọ. ṣé ìgbàláyè wà bá a lè sọ kútùbà jùmọ̀ àbí tìrì fáwọn ẹni tí kì í ṣe lárúbáwá lédè tí wọ́n gbọ́ wọn ò ṣe lárúbáwá wọn ò sì gbọ́ lárúbáwá tá a lè ṣe kútùbà fún wa lédè tán gbọ́. lẹ́yìn tó bá sọ pé ìdóde lágbára nàbì sallallahu alaihi wasallam ló fi ṣe kútùbà títí tó fi fàyè lẹ̀ àwọn khulafa ar-rashidun bẹ́ẹ̀ ni nítorí pé ànàbì sallallahu alaihi wasallam lárúbáwá ni èdè lárúbáwá ló sì gbọ́ gbogbo ẹni tí ànàbì ń ṣe kútùbà fún ní kọ́jẹ́ lárúbáwá àbí wọ́n ń gẹ́gẹ́ Salman Farisi gẹ́gẹ́ bí Suhaib Ar-Rumi gbogbo àwọn yẹn ọgbọ́lárúbáwá sàwọn ńkọ́ sàwọn yẹn ọgbọ́lárúbáwá yìí àbí wọn àgbọ́ tó bá tẹ́lẹ̀ ẹ̀kọ́ la dálẹ̀ tó ti pé ògidì akẹ́kọ̀ọ́ wa náà ni àwọn tí wọ́n ń sojúmọ́ àbáwọn ni wọ́n pọ̀ jù gbogbo wọn náà láti ń kọ́lé di lárúbáwá kan gbọ́ irú ìbéèrè yóò ní wá ń bẹ̀. àmọ́ tó látàrí pé àgbọ́lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù wa tó bá ń sọ kútúbà wọ́n sọ pé ayyuhan nas ayyuhan nas ayyuhan nas tó túmọ̀ sí ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn àti kàmáwọn èèyàn lẹ́nu táwọn ṣe àmì àmì torí pé wọ́n gbọ́ èdè tí wọ́n fi ń bá wọn sọ. ẹ sì rí i pé látàrí pé àgbọ̀ ìtumọ̀ kútúbà àyípadà púpọ̀ tó yẹ kó ti wà láwùjọ wa nítorí pé kútúbà tẹ́rí yẹn à ń bá ní sọ̀rọ̀ à ń kọ́ni ní ẹ̀kọ́ nípa nǹkan tó ṣe pé èèyàn máa ṣe nínú tẹ́sí ní kò ṣe ó lè máa ṣe èyí tí ń ṣe afẹ́ṣe lákin ó lè bá máa ṣe a sì fẹ́ kìlọ̀ fún kọ́bẹ̀rù Allah ẹlòmíì nìsín wọ́n ti ń sọ kótóbà ó lé lọ́gbọ̀n ọdún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ kótóbà wọ́n ti há wọ́n ti ha kódà wọ́n ma bí wọ́n ti máa dé fúrú níjọ́ tó jọba rọ̀ torí pé ó ń pa àwọn èèyàn lóde mọ́tíláṣí tó gbogbo ẹ̀rẹ́ làwọn èèyàn ti ha ṣùgbọ́n wọn mọ iṣẹ́ sọ. ó dàbí ìmáàmù sí àwọn èèyàn sọ fún pé bàbá ẹ pààrọ̀ kútùbà torí gbogbo iṣẹ́ àwọn ìlà ti ha ìmáàmù wa ní a lè pààrọ̀ rẹ̀ torí gbogbo ń tàn sọ bẹ́ẹ̀ a rí kẹ́ máa fi ṣèwà o wọ́n ní a àwọn náà bá fi ṣèwà o àbá àmọ̀tí máa jẹ́ nǹkan torí ẹ̀ àbùkátà ǹjẹ́ ọ̀tọ̀ àbí ọ̀tọ̀. síra ẹlẹ́kẹta ǹjẹ́ tí ìmáàmù bá ń sọ kútùbà lọ́wọ́ tẹ̀mí bá wọ mọ́ṣáláṣí nígbà náà ṣé ìgbà láyé wà kí n ṣe tahiyyatul masjid nítorí pé lọ́dọ̀ màlìkí àkọ́tọ́ ẹ ti rí láwọn ìlú kan wàá pàdé lọ lókè ọ̀yà wọ́n àwọn máa ń gbìyànjú láti ka ọtí ra màlìkí àyè dáadáa wọ́n sì máa ń lò ó débi pé wọ́n ń lura wọn lórí kí ló dé tó ń ṣe náfìlà lẹ́yìn tí màmú ti sọ kótó bá tó ọmọ bá kọ́ lẹ́yìn rẹ̀ ẹlẹ́sẹ̀rin akọni sẹ́yìn ògbélẹ́l ti ẹ̀fọ́kùn ìsọ̀lá ti lùdúmọ̀ àti kọ́bìlẹ̀ zọ̀wà kí lè dájọ́ káwọn ti sọ̀lá ti lùdúmọ̀ àkótó ti kó ọ̀rùn yẹ̀tà yìí yẹ́bà ti sẹ́rí láyé lónìí tí àwọn sàmárì kan àwọn ti sọ̀lá ti lùdúmọ̀ aláàárọ̀ wọ́n ti ń ṣe pẹ̀lú kéde táwọn èèyàn lè dá wọn mọ̀ kọ́ọ́lé dọ̀rọ̀ kí ni ìdájọ́ ẹ̀. ẹlẹ́karùn-ún alimọ́kùsọ̀dọ̀ sẹ̀dí àyíndàmọ́ afọ́kọ̀tì ìjùmọ̀ àti làrí. nbọ̀lá ẹ̀ka dàgbà níjọ́ tí aláwo bá kádàrà kọjọ ọdún kọjọ jọ jùmọ̀ à. sáà ṣe sọ̀ láti làrí àtúnṣe sọ̀ láti ìjùmọ̀ à láti sọ̀láàtò àbáṣà bá ti ṣe sọ̀láàtò làyí ó ti tó àbùkátà láti ṣe jùmọ̀ à. àbí àkàṣe sọ̀láàtò bọ́ọ̀rù àbí tá a bá ti ṣe sọ̀láàtò làyí àní ṣe sọ̀láàtò bọ́ọ̀ àti ní ṣe sọ̀láàtò jùmọ̀ à sọ̀láàtò làásìrì láti kọ́ bá fọ́ àṣù. eléyìí náà wà mẹ́ ẹlẹ́kẹfà ó ni dẹ́mpẹ̀lì mamar fi xukumẹ̀lì jẹ́mẹ̀rin. بين الجمعة والعصر للمطر أجر لدى جمعة إذا كان في ثلاثة الجمعة لو قد في ستة في الثاني ثالث إقامة في ثلاثة العصر لين ثلاثة الجمعة إلين جاء لك الصلاة سؤال لك يجي أقني إمامة الناس في الصلاة ودراسة بعض الأحكام الشرعية المتعلقة بها تسي ما مفاوية من صلاة أتسي أدوية وقفة من عوادادو إلي ترمى إلي جاترة السجادة مدورة السقجاء فهو أئمة ni markazu madina tó yẹ lẹkẹta a tó ní misbahu saliki fi علم الفرائض على مذهب الإمام مالك رحمه الله تعالى ترى يقو nípa báwo ni wọ́n ṣe ń pín ogún ní ìbámu pẹ̀lú mazhab ti ìmáàmù Malik rahimahullah akọtúrà yìí lẹ́yìn tí a ti láǹfààní àti máa kọ́ àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan tí Allah ní ká jọ pàdé tí wọ́n á kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá látàrí ká ń kọ́ wọn ní ìmọ̀ abáṣe ń kógun yìí aláǹfààní láti jẹ́ pé a ka púpọ̀ nínú tíra kan kọ nípa abáṣe ń kógun èyí tá kéléwì èyí tá sọlọ́rọ̀ èyí tó kọ sangilisi tọ́jú èyí tó ṣe pé wọ́n kọ ní ìṣirò nìkan èyí tó ṣe pé wọ́n kọ tók àti ìṣirò jọ sínú. ìwádìí wa fi hàn wá nítorí mọ́dàbí Imam Malik àrísíra kankan kọ ilé ìjọ ti kó sàkójọpọ̀ fiqhul fara'id wa hisabul fara'id lọ́nà tó ṣe pé ọ̀kàrí èyí tó jẹ́ pé irú rẹ̀ sì wà láwọn mọ́dàbù bíi mọ́dàbù Shafi'i àti mọ́dàbù Hanbali pẹ̀lú ìwà mú kí kí n pinnu pé mo fẹ́ kọtíra kan ní mọ́dàbọ̀ imam malik nípa bá ṣe ń pín ogún pàápàá jùlọ àmọ́ pé mà nípa bá ṣe ń pín ogún ó jẹ́ nǹkan tó ṣe pé kò sí nítòsí ọ̀pọ̀lọpọ̀ dáàmà wọ́n sì máa ń kí wọ́n pè wá lọ́jọ́ kan ẹ wá bá wa pín ogún ọ̀pọ̀lọpọ̀ tán ké wọ́n gbìyànjú nípa rẹ̀ débì kan wọ́n padà sílẹ̀ wọ́n gbìyànjú débi tó lánàá ó lè bá jẹ́ ìrànlọ́wọ́ fún wa nípa pé tíra kan tó ṣàkójọpọ̀ gbogbo nǹkan ìsinú sọ́kàn wà hìsáàbà àti sọ́kàn àti sírò gbogbo ẹ̀ ló wà nù tíra wa yìí. látàrí tíra yìí ta kọ akọ́sùparí tíra kí ló mú kí madhabu malik alimadhabu maliki kí ló jẹ́ yàtọ̀ nínú ilmu al-fara'id àṣàlàyé àwọn nǹkan yẹn síbẹ̀. tíra àwọn kankan wà nínú sọ́kàn tiwọn yìí nípa fara'id tí ò sí ní madhabu mi ètò ọjọ́ pàwọn nìkan ni wọ́n ní alhamdulillah sọ̀tún ànáni. sọ́dọ̀ lẹ́kẹ̀rin ọ̀nà ni sọ́dọ̀ al-adab al-mufrad ti al-imam al-bukhari eléyìí tí imam al-bukhari kọ nípa ẹ̀kọ́ àtàwọn àwà eléyìí tó yẹ kó wà lọ́wọ́ mùsùlùmí. al-bukhari ìfesí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ yòókù wọ́n ti kọ́ sínú sahih bukhari kìtàbùl adab kìtàbùl adab yẹn wọ́n kọ àwọn àdéhìí tó ní ṣe pẹ̀lú ìwà ìwà ìwà wo ló yẹ ká bọ́ lọ́wọ́ mùsùlùmí síbẹ̀ ṣùgbọ́n ètò tó kù lọ́wọ́ wọn pọ̀ ló mú kí imaamu Bukhari kó kúkú ṣe al-adabu al-mufrad ni adabu tá a yà sọ́tọ̀ adabu tó dá dó a sì mọ̀ pé ọ̀rọ̀ nípa àwa ó pàtàkì púpọ̀ nítorí pé ìdí ẹ̀sìn là á ti kọ́ wa àwọn tó bá ti pè ní ọlẹ́sìn ó súnmọ́ kọjọ́ pé nú wa ara ẹ̀sìn náà là á ti máa ń kọ́ nípa wa síra yìí pàtàkì gan-an alimami Bukhari rahimahullah wọ́n kó hadithi ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́ta hadithi ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́ta ó lé méjìlélógún ọkọjọ sínú tíra yìí. Al-Sheikh Al-Albani rahimahullah wọ́n ti tíra méjì fún tíra tí mo mú lọ́wọ́ yìí Al-Adab al-Mufrad. torí pé àwọn àdìsí wà ń bẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àdìsí sì wà ń bẹ̀ tó ṣe kí wọn fẹsẹ̀ rinlẹ̀. ṣùgbọ́n ẹni tó tó abala méjì nínú mẹ́ta gbogbo tírà yìí àwọn àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ́nu abala ẹyọ kan iná lọ́jáde sì ti ọlọ́rọ̀ lórí. Sheikh Al-Albani wá ṣe tírà kan ó pè ní Sahihul Adab al-Mufrad Sahihul Adab ó tún wá ṣe tírà kejì ó pè ní Da'iful Adab al-Mufrad Da'iful Adab so àwọn sẹ́ǹtà nínú tíra méjèèjì níbi àti túmọ̀ tíra yìí gbogbo àdìsí kan tá a bá ti túmọ̀ nínú tíra yìí á padà sí kílà lùbá ní sọ́ńpa rẹ̀ tó bá jáde sì tọ́ fẹsẹ̀ rin lẹ́nu akọ látòjúwe á ní sahihul isnad sahihul isnad ọ̀nà tó bá wọn ọ̀nà tó gbà wá gúnrégé àdìsí ó lè jẹ́ hasan al-isnad nígbà tá a bá kọ́ ta lọ sọ bẹ́ẹ̀ al-albani á fi sínú á fi sínú ibi tí adépa ike al-albani ló sọ pé ó báyìí á rí nínú tíra yẹn ibi tí mo sì ọ̀kan nínú àpèjúwe wà ń bẹ̀ aṣọ pé sahihul isnad aṣọ pé albani gbogbo yòókù ló ti rí pé albani da'iful isnad ọ̀nà tó kọ́ gbà wá kò kò lẹ́sẹ̀ lẹ̀ hasanul isnad ọ̀nà tó gbà wá dára sahihul isnad ọ̀nà tó gbà wá gúnrégé ọmọrí al-albani ṣùgbọ́n bí aṣọ pé isnad àwọn aṣọ pé albani ọ̀nà tó gbà wá nítorí pé al-sheikh al-albani àdìsí bíi méjì àbí mẹ́ta wà nínú síra méjèèjì tí àlùbáni ọ̀sán kankan parí. òṣùgbọ́n ọ̀rẹ́ lòmìn táwọn sọ̀rọ̀ lórí rẹ̀ ike àdìsí yẹn sàhìn àkọ́ńtà àbá sọ. ṣùgbọ́n bá wá pé àárí àwọn náà fi lẹ̀ bó ti wà. pẹ̀lú yìí òun náà ní síra al-adab al pàtàkì kí gbogbo wa ká ní nítorí pé nípa àwa ó sọ nípa èyí tá a wù nínú ìwà tọ́jà èyí tí islam kàkùn èyí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam àbọ̀wá látọ̀dọ̀ sàábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọlé ṣẹk àmọ́ fáwọn kan nítorí wọ́n ṣìnà nítorí pé láwọn wá ìwà ká ìwà làwọn wá ká tẹ́lómi ti di pé ọlọ́sìn kátó takò súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tàbá gbìyànjú láti ní yóò ṣe wá láǹfààní tó pọ̀ eléyìí jẹ́ al-adabul mufrad bákan náà eléyìí tá a pè ní misbah saliki fi ilmi al-fara'id ala madhhab al-imam malik tí ìwọ bá rà yóò wúlò fún ọ sì lè rà fún ẹni tó jẹ́ kékeré ló ń kọ́ tí ò lágbára láti rà o sì tún lè rà lọ́jọ́ pé òfin sí mọ́ṣáláṣí àdúgbò yín àbí mọ́ṣáláṣí mi nítorí pé irin ló máa ń jẹ́ irin ọlọ́ nígbà táwọn èèyàn bá gbé tíra bídé àti mọ́ṣáláṣí kò sí tíra mi iná làwọn èèyàn ń kà ọrùn abínú tíra bídé àlẹ́ ń kà láti súnà kò fi rẹ̀ eléyìí ọ̀ràn àwọn èèyàn lọ láti gbọ́ ẹ̀sìn yé ìgbà fúnpẹ̀ ní sísọ̀rọ̀ ta ṣe àkẹ́mi mẹ́ta ìlọsílẹ̀ eléyìí náà tó bá rà fúnra rẹ̀ yóò wúlò fún ọ ọ̀rọ̀ afọ ẹnìkan tó máa kí ó yóò wúlò fún ọ́fíìsì mọ́sálásí yóò wúlò fún. bákan náà ìmáàmù tó náà ti sọ̀rọ̀ wọ̀dẹ̀rọ̀ àtẹ̀sí báàbù àkíyàmù ìṣẹ̀rẹ̀ àyẹ̀tẹ̀ mùtàlẹ̀ kọ̀dé a tó o bá jẹ́ ìmáàmù lónìí o lè di ìmáàmù lọ́la. gbogbo àná láti wá ń kópa lè síwájú àwọn èèyàn ti sọ̀rọ̀ à nítorí pé èèyàn méjì tí bá ń ti sọ̀rọ̀ ẹnìkan jẹ́ nínú àwọn sábàbí tí Allah máa fi forí jiyàn tí máa fi sẹ́yìn ọlọ́mọ àlùjànnà olúwa ẹlẹ́dàá àkójọ kọ́dà fún gbogbo aláyé kọ́dà fún al-qiyamah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Àgbẹ̀wò ìgbẹ́lẹ́dà, ẹ̀rọ ìgbẹ́lẹ́dà tó ti di ti àwà, ètò ìparí.

هو الأمة اللي أن الله سبحانه وتعالى فضيلة الوالد الفقيه الدكتور فوافق في ذلك ورابي أن الله سبحانه كذا ولقاء وقوله بكذا ولو قالت أوان دون láti máa ṣe àlàyé ẹ̀sẹ̀ gba gbogbo ọ̀nà eléyìí tí ó rọrùn láti máa ṣe àlàyé ìgbà tí wọ́n ṣe ń ná wọn láti máa ṣe ọlọ́kan ọ̀dọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ láti ìlú tó lò ó láti ṣàdíbà bẹ́ẹ̀ ni wọ́n àkókò láti máa dáhùn ìbéèrè àwọn èèyàn. Mo pọ̀ nínú àwọn ẹni tí àwọn èèyàn lè máa tàn sí lọ́rùn pé a ní ìbéèrè Wọ́n lè máa dá wọn lóhùn láì fi bí wọ́n ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni wọ́n lo àkókò wọn láti máa dáhùn àwọn ìbéèrè lórí rédíò ọlọ́kan ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bó wọ́n tún láti máa ṣe dáwà àbí àwọn àṣìṣàmù ní ọ̀tàn ara tó dákun tó parí ní ìjọba. Ẹgbẹ́ tí mo wá náà ṣe mọ̀, ìdílé àwọn ọjà tí àwọn ọmọ wa sọ̀rọ̀ yìí, ó ti wáyé ní àwọn ìlú mẹ́ta àti láti Ìbàdàn. Àwọn ará tí wọ́n ti ṣe ìjọba ẹ̀jẹ̀ àyè, kódà àwọn ọjà àwọn ará tí wọ́n ti ṣe ìjọba ẹ̀jẹ̀ àti ọdún tó ti ọba àti ìlú rẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe ní Ògbómọ̀ṣọ́ ìlú àwọn ìmọ̀ abẹ́rẹ́. Ó náà ló ṣe àwọn ará tàbí wọ́n ti gba ìmọ̀ wọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe òṣèlè sí àyọ̀ ní ilé Èkó. Láwọn Èkó, oníṣẹ́ tí wọ́n ní ìlú tó ti di orí wọn tó ní wájú àwọn àwọn ará tàbí ọwọ́ àtàkùn ìlú mọ̀ òun Ìbàdàn. Ìbàdàn ó yàtọ̀ ní ìlú Ìlú Àkọ́kọ́ iṣẹ́ ìpele méjì òun ni èyí náà lè lò wáyé. Àkọ́kọ́ iṣẹ́ ìfilọ́lẹ̀ tààrà tí wọ́n ti kókó sí àwọn oṣù ọ̀tá tuntun láǹfààní àti màrà kíra. Bóyá ní àpẹẹrẹ kan tí ó pọ̀ tó fún adúrú ìmọ̀ tí wọ́n ra kó jọ sínú àwọn kíra ti tẹ́lẹ̀ yìí. Àwọn ìmọ̀ tó ní tó ṣe wípé èèyàn lè mú ọgbọ̀n ọdún